وأحسن الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته هذا قفنا الله أتركاتي قفوان محمد صلى الله عليه وسلم أتي وراء إليه أتي وصحابه lẹ́yìn pẹ̀lú ìyọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́run ọba a tẹ̀síwájú pẹ̀lú àlàyé tí a mú wa nípa mashru'iyatu al-isti'adha a ti sọ̀rọ̀ nípa alifadu al-isti'adha àwọn gbólóhùn tó wá tí a fi máa ń ṣe isti'adha a sọ̀túnmọ̀ al-isti'adha àti àwọn gbólóhùn tó wá nípa rẹ̀ nínú sunna anabi muhammad sallallahu alayhi wa sallam àti mú ẹ̀rí wá nínú hadithi tu suleiman ibn suraj nípa gbólóhùn a'udhu billahi minash shaitanir rajim nípa ọkùnrin tó ń bínú nígbà tí anabi muhammad sallallahu alayhi wa sallam tó wà ní kíkalẹ̀ anabi wa ni inni la a'lamu kalimatan law qalaha la dhaba anhu ma yajid níbo sanu sọ Bukhari àtàwọn àkọọ́lẹ̀ mi anábì mú wọn jólóhùn tó jẹ́ kó tó bá sọ gbogbo tí ń gbé nínú ẹ̀rí ó sì nà anábì ní kó sọ a'udhu billahi minash shaitani rajim ó fi hàn pé nínú gbólóhùn tí a fi máa ń wá sọ ọlọ́run ọba ní ọ̀dọ̀ èṣù a'udhu billahi minash shaitani bákan náà la sọ pé ẹ̀rí wá náà látọ̀dọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam wà lè sọ a'udhu billahi sami'il alim. من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه إليه بنين حديث أبي سعيد الخدري رضي الله تعالى عنه بس ولا قال إنه سنن أبي داود والترمذي على الألباني رحمه الله ثم سيصبح حديثنا حديث صحيح سإليه ونكتب جوا محمد وبعد دلول لا تسيكيون كتب بقى نبي ké kó tó bẹ̀rẹ̀ sí máa ka suratul fatiha àtàwọn sura míì tó fẹ́ kà lórí náfìlà ọ̀rọ̀ nítorí àbí fún máa ń ṣe dẹ̀ ni pé a'udhu billahi sami'il alim minash shaytanir rajim min hamzihi wa nafthihi wa nafsihi so ati salaye kelen jẹ hamzuhu asalaye kelen jẹ nafsuhu ẹnẹmi òun wá sọ Ọlọ́run ọba ọba olùgbọ́ ọba olùmọlámàtàn من الشيطان الرجيم قول هذا إسو التي أتجنسي إن طلعوا بفاء تجنسي كالون من همزي النبي محمد صلى الله عليه وسلم دي همز همز الشيطان أصلاحك ما كنت دي همزي أمني أعوكا جو بشك أما شاكر دي صور tẹ́lẹ̀ àwọn ìkàlùjùmọ́ọ̀n nígbà tí wẹ̀rí bá kọlù yẹn ni wọ́n sọ́rẹ̀ téèyàn ń wí katakata yàtàrí ìsàn wọn ní àìsàn yìí máa ń kọ nìyẹn fẹ́ẹ̀dà àfàkọ àádẹ ilé ìhẹ àkùlọ tí a bá ti wá tára bá ti yá padà àlákẹ́yìn ó padà sí bí èèyàn ṣe rí ànábì gbẹ̀rẹ̀ wọn subhanahu wa ta'ala kó níbi àìsàn yìí kó níbi ìkọlù burúkú yìí wọn fún wa pé kẹ́lìmà wà náfìhì náfìhù onáni àìkébọ̀ onáni ìgbéraga bákan náà wà náfìhù nafkó rẹ̀ rí pé àfilẹ̀ àtò nafkó aṣ-ṣaitan gẹ́gẹ́ àwọn onímọ̀ ti sọ wọ́n ní òun náà ní aṣ-ṣi'r òun náà ní orin òun ní orin àríwá àwọn asálàfin sọ́ọ̀lẹ̀ tí wọ́n máa sọ pé aṣ-ṣi'ru Qur'an aṣ-ṣaitan bí orin tá a rí yẹn orin tí wọ́n bá ń lòlò tí wọ́n ń jó tí wọ́n ń kọ orin gẹ́gẹ́ bá a ṣe ti máa yẹn lábẹ́ ti barista ní àbí táwọn wàásù sọ́dẹ́kì وني يرو رباي قرآن الشيطان قرآن السنية ونوى القرآن والتنزيل القرآن طلع بسك لبان يا محمد قرآن الرحمن ونوى القرآن طلع ونوى القرآن لا يجتمعان في قلب واحد قرآن بيجي قولي بابا سنوكينك وتما سكنت لما يندوني وقوم yóò máa jìnnà sí ìtọ́lọ́wọ́ subhanahu wa ta'ala fẹ́ ní ti anábà muhammad sallallahu alaihi wa sallam tó tọ́ aláṣọ sàdábì náà tó máa ń wá ẹ̀sọ́ ọlọ́wọ́ subhanahu wa ta'ala kó níbi nafkhu shaitan wà nafkhu ash-sha'r ọ̀nà ìrìn ó túmọ̀ sí pé pẹ̀lú hadith yìí àtúnlẹ̀yọ̀ ìdájọ́ pé nínú ẹgbẹ́ orin pé kí wọ́n lò lò sí kí wọ́n kọ́ kí wọ́n jó sí nínú nǹkan ìwọ̀ nínú ẹ̀sìn ní débi pé anábìá muhammad sallallahu alayhi wa sallam ó tún máa ń wá ìsàn ọlọ́run ọba kúrò níbi bẹ́ẹ̀ àti orípa rẹ̀ àsìkò gbẹ́nu ẹlẹ́gbẹ̀ta onírìndínlọ a'udhu billahi minash shaitani rajim inna allaha huwa as-sami'ul alim pẹ̀lú gbẹ́nu tó lọ́mọ sọ pé fasta'id billahi innahu huwa as-sami'ul alim ẹ máa ìsàn ọlọ́run ọba kúrò ní ọ̀dọ̀ ash nítorí pé ọlọ́run ọba onírìn ọba tí ó jẹ́ alágbọ́ tó jẹ́ pé nǹkan kan kò lè fọ ọlọ́run ọba ru nínú gbígbọ́ pátá bẹ́ẹ̀ náà ni ọba tó máa ń kan ní àmàtá náà ibi tí a fi àṣẹ àfikún lónìí ونحن قوله تعالى إن القرآن الكريم ولبني فإذا قرأت القرآن وإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان وإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم ربنا صفوان نبي محمد صلى الله عليه وسلم gbogbo ìgbàkúgbà tí o bá ti fẹ́ ka quran fasta'id billahi minash shaitanir rajim máa wá ìsan ọlọ́run ọba subhanahu wa ta'ala kó lọ́dọ̀ àṣeyìtàn àrọ̀jìn àṣeyìtàn ẹni tí ó jẹ́ ní ìgbé jìnnà sí ìkẹ́ ọlọ́run ẹni tí ìlànà rẹ̀ tó jìnnà sí ti ọlọ́run ọba subhanahu wa ta'ala tí wọ́n fẹ́ lọ́dọ̀ pẹ̀lú ara yìí àwọn àfọ́ọ́ní nínú ẹ̀sìn wọ́n ní ìyapa níbi àgbọ́yẹn wọn gbogbo lóun tọ́lá ọba sọ pé فإذا وإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم إذا ni ẹni tó bá fẹ́ ké quran ìdáwó yóò sì gbóhùn ìsìnkáàdà kò sí kankan أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه أعوذ بالله من الشيطان الرجيم innahu huwa as-sami'ul 'alim mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀kọ́ sókun àṣẹ tí ó wọlé bẹ́ẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ ọmọ ọba tó ní tábà tí fẹ́ ka Qur'an ká máa ṣe isti'adha àwọn onímọ̀ àyínú wọn tí wọ́n sọ yìí pé gbogbo ìgbà tí ẹni tó bá fẹ́ ka Qur'an tó bá fẹ́ ka Qur'an yóò máa ṣe isti'adha lẹ́yìn ìgbà tó bá ka Qur'an tán lẹ́yìn ìgbà tí wọ́n bá ka Qur'an tán lẹ́yìn ọ̀tọ̀ ṣe isti'adha lápèjúwe nísìnyí من الجنة والناس أعوذ بالله من الشيطان الرجيم إما شيء من الجنة والناس أعوذ بالله من الشيطان الرجيم دليل تونيكو رباني وإذا قرأت القرآن أرغب فوعد بيد لباتي أبادو إذا قرأت القرآن tó o bá ti ka kùránì tán ẹgbẹ́ kọ̀rọ̀ tà wọ́n ní fèèlì yẹn wá ní fèèlì o àmàbí tòun tó bá ti parí kùránì tán fasta'id billahi minash shaitani rajim ẹ wọ́n wá fi jẹun tó lọ́wọ́ bá sọ pé fáyìbá fàrọ́kà fáǹsọ̀bù. فإذا فرغت فانصب وإلى ربك فارغب طيب rọ́gọ́bà tọ́lọ́ ọba ní ká ṣe nínú pé ká wá àgbìyèlé ká bẹ̀rù ọ̀hún ká sojú kòkòrò dáadáa tó bẹ lẹ́yìn ọ̀hún lẹ́yìn lọ́dọ̀ ọ̀hún lẹ́yìn ìgbà tá a bá ṣe ìjọsìn tán gbogbo náà fa ìdá àfàrọ́tà tó bá parí ilé ètò ṣẹ̀ṣẹ̀ ni wọ́n wá àgbìyèlé nítorí lọ́dọ̀ ọ̀hún wa wọ́n ní dalílù táwọn nìyẹn wípé ẹni tó bá ka Quran dópin ní ẹsẹ̀ mú isti'aza wa àwọn kan ní isti'aza amúwá ìbẹ̀rẹ̀ al-Quran al-Karim amúwá ní kátó ṣe kátó ka Quran láti sọ a'udhu billahi minash shaitani rajim ẹ̀rí tí wọ́n ní pé wọ́n ní síyáàpù yìí eré ẹ̀kọ́ nínú al-Quran al bákan náà ó pọ̀ nínú ahadith anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú alukoran karim ọlọ́ba subhanahu wa ta'ala sọ wípé yá ayé wa ladina amanu. إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم رضا من ìgbà kúmtùm ilẹ̀ sọlẹ̀ tẹ bá dìde láti lọ kírun bàbá fẹ́ lo kúmtùm ẹgbẹ́ fẹ́ lo kírun náà tẹ bá dìde láti lọ kírun fàkísílì ojú àkùn ó fẹ́ tẹ bá ti dìde tẹ lọ kírun tán sẹ́ni kankan bẹ̀rẹ̀ sí ni pé ìgbà tó bá kírun tán fàkísílì ojú àkùn ẹ̀sìn sì lọ fọ apá yín òyìnbó tó bá yẹ pé abáfẹ́ lo mọ̀ fún òun yẹn náà adẹ́gbẹ́ àákàn tán ká tó lọ ṣe àlùwàlá tó gbélé nǹkan náà sì ni sílọ̀ kan náà ló fi wá mọ́ bí méjèèjì wọ́n ìdá kọ̀rọ̀ tẹ̀lẹ̀kọ̀rọ̀ àn ìdá kóńtóń ìlà sọ̀dà náà àwọn nígbàdí àwọn nìyẹn tábà wọn hadith anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam. حديث أنس بن مالك كوني قال نبي محمد صلى الله عليه وآله وسلم إذا أراد أن يدخل الفلاة كان النبي صلى الله عليه وسلم تبقى إليه بسه تبقى وخلاء قال النبي صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من الخبث والخبائث ọlẹ́ ìdàdàkọ́lá àlùkọ́lá báná ṣe wí nìyẹn ìdàdàkọ́lá àlùkọ́lá tó túmọ̀ sí pé ànábì ó ti wọnú ibẹ̀ tán alàlùkọ́lì àwàlì tó tó túmọ̀ nípa ànábì ó ti wọlé ẹ̀gbẹ́ tán tánà bá wọlé ẹ̀gbẹ́ yóò sọ pé àwọn ìgbòho allahumma inni àwọn ìgbòho kan من الخبث والخبائث tàbí أعوذ بالله من onáà ni ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ wípé nígbà tí a tó ṣe àlèsìn ààbà onáà nígbà tí kátó ka Kùránì Karim nǹkan ṣe bàbá bá kà tán eléyìí ó jẹ́ nínú àwọn àlàyé tí ó yẹ ká ṣe ẹ̀dẹ̀ náà ní mà táwọn tiẹ̀ sọ wípé a ti bẹ̀rẹ̀ a ti parí ká ṣe sìn ààbà khurujan min al-khilaf àdúgbò ìyapa tiwa ẹ̀kìtìláàfù tiwa àwọn kan níbẹ̀rẹ̀ ní àwọn kan wọn ní ṣe isti'aza níbẹ̀rẹ̀ kò ṣe isti'aza ní ẹ̀parí èèyàn jáde kún bẹ́ẹ̀ ó wàá sọ ọlọ́run ọba níbẹ̀rẹ̀ kíkà Qur'an ó wàá sọ ọlọ́run ọba ní ẹ̀parí nínú mẹ́tẹ̀ẹ̀ta ṣe opinion kẹta yẹn ṣó dà kọ̀rọ̀ jẹ́ nínú ìkẹlẹ́ àbáṣáyé ewé lẹ́yìn ẹ̀mú kan seriously ìtí ó mọ̀ ṣe rìta ọ̀tá ìrìnkún náà ní ilé ìbá fẹ́ bẹ́ẹ̀. جزاكم الله خيرا ابن القيم الجوزية رحمه الله تعالى nígbà tí ó ń ṣàwọn àlàyé kọ̀ọ̀kan nígbà tá a padà máa ka a padà ka àlàyé yẹn náà Ibn al-Qayyim wá ń ṣe àlàyé ó ń sọ fawaidul istihada àwọn àǹfààní olúwa níbi kí a máa ṣe al-istihada máa padà ka àwọn ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n èyí tí mo fẹ́ lé níbẹ̀ nísìn ò ní pé nígbà tó ń mú nínú àwọn àǹfààní tó ń bẹ nínú ìsìnkára ó ní wà nínú ha ó nínú àǹfààní yẹn anna al-Qur'ana madatul huda wal ilm wọ́n tí a bá ní ibi téèyàn ti máa ń rí ìmọ̀ náà tí a sì ti máa ń rí ìmọ̀ ó ní al òun náà ni à ń tọ́ka rẹ̀ oníwà ní khairu fil qalbi kí dáadáa kó jẹ́ pé ògèdè dáadáa níwà nínú ọ̀kẹ́yàn alùpàǹgò lè fún yàn ní àǹfààní ẹ̀ wọn kà máa á nàlì máa á máa dàtú nàbà láìra ìwà wọ́n gbé bó ṣe jẹ́ pé omi omi bó ṣe wà instrumenta sí kí nǹkan ọ̀gbìn kó dàgbà sókè. Okay bẹ́ẹ̀ni alukoranu kẹrin nílò náà jẹ́ ehm, ọ̀bákùtẹ̀lẹ kí dáadáa kó wà nínú ọkẹyàn kẹ́mi èèyàn mọ́ kéèyàn mọ́nà ó lọ́wọ́ ṣẹ̀yìntàn èṣù sì ní náà rọ̀ èṣù jẹ́ iná yóò kò nabat awalan fa awalan iná tí máa ń gé nǹkan ọ̀gbìn díẹ̀ díẹ̀ díẹ̀ oníṣẹ̀tàn òní fàkúlànà àhásàbì nàbà tilẹ̀ xeyìrì nínú ẹ̀kọ́lbí gbogbo àti ìṣúbà ti rí pé irúgbìn dáadáa ti fẹ́ náà wù nínú ọkìnyàn sáà fi ìfsáàdì yìí wá ìfarahàn kì í yóò ti tara sàṣà láti lọ ba irúgbìn yẹn jẹ́ láti lọ jó mọ́ inú ọkìnyàn òní fàkúmẹ̀rọ̀ ọlọ́ọ̀bẹ wa pa wá láṣẹ àwọn fàánàrọ̀ an yasta'ida billahi azza wa jalla àṣẹ wa wá pé ká máa wá ìsọ ọlọ́run ọba mímùhù ní ọ̀dọ̀ ṣèitán lè allah yóò fi dà àléyìn náà yá sùlá òbí quran tó bí bàbá ti ń ka quran tàbí tó bá ń gbé quran tàbí tó ń gbé ìdánilẹ́kọ̀ọ́ ń gbé ìwéèmọ̀ onímọ̀nà ìmọ̀nà yẹn àǹfààní ṣíṣe àwọn òbí lẹ́yìn náà ṣèitán ọ̀rọ̀ jìn onígbé kí èsù mọ̀ bá wa já ìmọ̀nà yẹn gbà kó ó ní ìyàtọ̀ tó wà láàrin eléyìí àti reason tó ń ti wá síwájú onígbẹ́ anel isti'aza kò ń ṣe bẹ̀rẹ̀ ó wá ní wàkà anamọ̀ nǹkan ó ní wọ́n dàbí ẹni pé àwọn tí wọ́n sọ wípé anel isti'aza ta ba'da al-qira'ati àwọn tí wọ́n sọ pé tá bá ka Qur'an tán lè ka ṣe isti'aza ó dàbí ẹni wípé àwọn tó sọ bẹ́ẹ̀ ó ní láhàdà ìmọ̀ àná ìtumọ̀ yìí ni wọ́n wò àti wọ́n sọ ọlọ́run ọba ká tó tú ọ̀rọ̀ náà nígbà tá a tú tó ti yé wa tá a ti rẹ́kọ̀ọ́ tá a ti rí mànà tá a ti rí dáadáa tó pé jókòó sínú ọkàn wa ó ní pé wọ́n rízì yẹn ni wọ́n wò tí wọ́n fi sọ wípé ká tó padà sí ìsìnkú so that ètò ti jókòó yẹn kò ní padà kò fi ọkàn wa lẹ̀ ṣe é tẹ́jọ́ bínú nígbà yìí naam ibn al-qayyim wa sọ pé rahimahullah ta'ala wa ni wa huwa la amrullah Ah, ó lóun sì fẹ́ lọ́n búra o irú opinion yìí ó ní mulahazan jayid opinion tó máa dáa pọ̀ ni o àti ṣe isti'adha níbẹ̀rẹ̀ àti wá sọ lọ́wọ́ bá ọ̀rọ̀ tó fẹ́ kó ọ̀rọ̀ tó bá wa sọ kò ti yẹ wa láti wọ́n pé á ah, ní tá à ń ṣe tí ò dáa yìí tájà wọn bẹ̀ ní tá à ṣe tó dáa tó jẹ́ pé iṣẹ́ ọmọ àgbẹ̀ náà ní àmà tẹ̀síwájú tábà tó wá fẹ́ kú ká tún ṣe isti'adha ká tó parí ọ̀rọ̀ lọ́wọ́ bá ká tó parí Kùránì tí à ń kéyìn ó ní ìlà ṣùgbọ́n anna sunnata sunna nígbà muhammad wa atharu sọ̀hábà àti ntaari lọ́dọ̀ àwọn sọ̀hábà inna ma ja'at bil isti'azati qabla shuruti al-qira'ah ntaari náà ni pé isti'aza a'udhu billahi minash shaitani rajim kátó ka kúránì ó ní bí kìíní yẹn ṣe gbé àtó ọ̀ọ́dún ti ta kú bá náà ṣe gbé kan báwọn sáadé ṣe máa ń ṣe rọ́bì ọ̀la àìníwọ̀n ó ní àwọn ènìyàn وهو قول جمهور الأمة من السلف والخلف ó ní ọ̀rọ̀ yẹn náà sì ni ọ̀rọ̀ tí gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ láwọn onímọ̀ nínú àwọn sàhábà àti Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn tó bẹ̀rẹ̀ àwọn tó ń sọ àwọn. ó tún wá sí pé alukọ́lù rọ́ọ̀dì wọn náà ní pé àlè ìsìn àárà àmúwá lẹ́yìn ìgbà tí ka al-Qur'an karim eléyìí ni ọ̀rọ̀ tí ó náà ibẹ̀ lọ́kọ́ yìí wà jẹ́nsì yàrá fún ọlọ́ tààlà ó wá ṣàlàyé fún wa kí ni àwọn fàwáyì kí ni àwọn àǹfààní tó ń bẹ níbi al-isti'adha bí wọ́n ṣe a'udhu billahi minash shaitanir rajim ilé náà ṣe pàtàkì pọ̀ tó pé ẹ̀kọ́ pọ̀ níbi àwọn àǹfààní yẹn ó ní فأمر سبحانه وتعالى بالاستعاذة به من الشيطان عند قراءة القرآن قل له بقى ولا شيء ممكن أنه يقول فتو الله Ibn al-Qayyim ní page eighty seven ìgbọ́fọ̀tò làbáyé ọtí àti wíwà Qayyim dada nípa ọ̀rọ̀ ẹ̀mí ṣàìtọ́ọ̀nì kankan tí wọ́n bá fẹ́ tún ẹ̀mí ẹ̀ ṣe nínú tí àti owó lòun máa dáa púpọ̀ ní abala yẹn ni. wọ́n ní fa amara subhanahu wa ta'ala bil-isti'adhati min ash-shaytan ọlọ́wọ́ba subhanahu wa ta'ala pa wọ́n láṣẹ ká máa ṣe a'udhu billahi minash-shaytanir-rajim ká máa wá sóhun kó lọ́dọ̀ ṣètọ́n ó ní inda qira'ati al-Qur'an nígbà tá a bá fẹ́ ka Qur'an ó ní wa fi dhalika wujuh ó ní àǹfààní tó wà àbí reasons tá a lè tó lè account fún nǹkan yẹn ó ní pọ̀ minha ó lákọ̀ọ́kọ́ mbẹ́ anna al-Qur'ana shifaa'un lima fi sudur al-Qur'an al-Karim ìwòsàn ni fún ètò nínú ọkàn àwọn àbá àṣàlàyé pé tọ́lá الشفاء وننزل من القرآن ما هو شفاء zèlè القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا ọlọ́ba ni òun sọ̀kalẹ̀ sínú alukọ́ránì kẹrin máa wọ ṣìfà ohun ọ̀rọ̀ èyí tó jẹ́ ìwòsàn tó sì jẹ́ ìkẹ́ Ibn Qayyim al-Jawziyya rahimahullah ta'ala ó ní ìwòsàn tó jẹ́ ìwòsàn ìpìlẹ̀ tí ọlọ́ba fẹ́ fi alukọ́ránì kẹrin tó fẹ́ fi wò wá sàn oní ni amradul qulub oní ni àìsàn ti ẹ̀mí tó kó méjì ni àìsàn oní maradul qulub àti maradul abdan àìsàn tí ọkàn àti àìsàn tara ẹgbẹ́ àwọn mọ̀nàfíkì àwọn mọ̀nàfíkọ́ni ọlọ́ba ní fi olùgbé ìmárọ̀dọ̀n. olóòmìnir maradun fẹ́zádà hùmùlọ́ọ̀rù maradun. ولهم عذاب أليم بما كانوا يكذبون ربنا هم منافقون مرض أيضا بين وقام أسألون به مرض الكفر والنفاق والعصيان والطغيان مرض به خلابه صار كما في الدابين mọ́rọ̀ bó pé kan yàgbà àṣẹ ọlọ́run mọ́rọ̀ bó pé kọ́lọ́ bó fọ̀rọ̀ síbi kan kan lè kó ọ̀gbẹ́ eléyìí òun náà ni àìsàn tó tóbi jù nínú àìsàn tí wọ́n ṣe yàn lànàbíà Muhammad sallallahu alayhi wa sallam ló sọ pé inna fil jasadi mudga idha salahat salaha al jasadu kullu wa idha fasadat fasada al jasadu kullu ala wa iya al qalb anabi sallallahu alayhi wa sallam ó ní bá ṣe ẹran kan bẹ̀ lára tó yẹ kó tó bá láǹfààní tó bá lálàáfíà ló gbà rán láàfíà tí bá ṣe ẹran yìí tí lálàṣe bá ti bá tó bá ti bàjẹ́ ìgbára náà ni ó lálàṣe ìgbára ní bàjẹ́ anábìnrin náà lọ́ka ló sọ fún àwọn hadith àbí ọ̀rẹ́ rẹ̀ kan rọ́bì ọ̀la àánú inú sahih imam muslim àmì inna Allah ta'ala la yanzuru ila suwarikum wala ila ajsamikum ọlọ́run kì í wo àwòrán wa kì í wo bá ṣe dáa tó tí ó bá ṣe rẹwà tó walakin yanzuru ila qulubikum nítorí ọ̀bọ̀ wò náà lẹ́ni wa wa a'malikum tẹ́ni wa bá wá da ìjà ṣiṣẹ́ tó da yẹn náà ọ̀gá ìsàn tó lè ṣèyàn òun náà ni kẹ́ni èèyàn máa ṣe ààrẹ ọlọ́ba ni òun sọ ìwòsàn sínú alukur'an máa wọ ṣèfà ọlọ́ba tiẹ̀ sọ ọlọ́ba ni wà ṣèfà wọn lè má fi sòdò nínú àyà mi ọlọ́ba ni èyí tó alukur'an ó jẹ́ ìwòsàn ohun tó ń bẹ nínú ẹ̀mí àti ẹbí ẹ̀mí tiẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó fún un mẹ́mbẹ́ tí nífa kò bá dé tí koran bá dé yóò fọ kó fún mi dànù àti bẹ́ẹ̀ mi tiẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nífa kò mẹ́mbẹ́ tí koran bá dé yóò fọ nífa kò mi dànù ẹ̀ka àìsàn ń bẹ nínú ẹ̀mí tiẹ̀ àìsàn máa ṣíyà kó yàtọ̀ ọlọ́run bá tẹ́lẹ̀tẹ́lẹ̀ koran fún yóò fọ kìlú ìdànù eléyìí ìpínlẹ̀ ìwòsàn nínú Al-Qur'an Al-Karim ṣùgbọ́n tábà lè bẹ̀rẹ̀ ọlọ́ba tún sọ alukur'an náà kalẹ̀ ìwòsàn tara náà ń bẹ ní alukur'an kalẹ̀ dẹ̀líìlì yẹn náà ó padà wà nínú hadithi àwọn sàhábà náà bá muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ní wọ́n lọ sí wọ́n lọ wọ́n rìnrìn àjò wọ́n á dé ìlú kan wọ́n á dé ìlọ́mọ ẹ̀fún wọn ní jíjẹ àti mímu ẹgbẹ́ wọn lálejò àwọn aráàlú yóò dá wọn lọ bá ṣe wá bọ́ sódì ìlú kan lọ ẹni tó wá jẹ́ ní pàtàkì. nínú ya yẹn tó jẹ́ bí ọba bí nǹkan olóró ṣe tán ọba padà wọ́n ṣe gbogbo wàhálà tán le ṣe ẹgbẹ́ lọ tí wọ́n bẹ lódì ìlú yẹn wọ́n le ní nǹkan tó lè dáwọ́ fún ọba radiyallahu anhu Fatiha ẹni tí nǹkan ṣe bàrẹ̀ ni tó yẹn bọ́lá ń ṣe ní kó jáde ni. pẹ̀lú kẹrọ́tù sọ́ọ̀tù fatiha so eléyìí ó fẹ́ràn pé ìwòsàn ara ń bẹ́ẹ̀ náà ní kúránù kẹrin anábẹ́ muhammad sallallahu alayhi wa sallam wọ́n lè bi sàádé yẹn pé wa ma yudirika anna àrùkọ̀yà kí ló fi mọ̀ ọ́ pé rúkìá gangan ìwòsàn gbẹ̀mí sọ́ọ̀tù fatiha kódà wọ́n fún wọn lẹ́ran nígbà tí wọ́n fún wọn ní àwọn ẹran kan rẹ̀yà mi sọ pé àwọn sàábà àwọn yòókù ẹni ẹjẹ apẹran wàlá ẹwọn ní pé tí wọn fi dọdọ anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabiwa muhammad ní ẹ lọ pin wádìrí bo ilé ìgbésà ni bẹ́ẹ̀ bá pin ẹ fèmí náà sínú àwọn tí ẹ pin ẹ pin bẹ́ẹ̀ abu dawud tí n bá ṣe mistake ó mú hadith yẹn wá lábẹ́ ajru tabib kí ẹni tó bá wúyàn sàn kó gba owó ìsúná ìdìbò bẹ́ẹ̀ kódà kó jẹ́ pẹ̀lú rúkìá nam anabi wa muhammad sallallahu alayhi wa sallam riwaya leyna belado imamu tirimidi anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi nkan ni òru níjọ́ kan nanabi ṣe wá ń kẹwọn faladagati ila aqrabu akeke bàtà anabi wa muhammad sallallahu alayhi wa sallam lórí mu olóbi àdìsá anabi sọ pé la'ana allahu la aqraba akeke tó ta mí ah, wọn لم تدع nàbíyàn ولا mùsọ̀líyàn ilà àdàdàrà kò fàmí kódà kò tó lè spíà nàbí ọlọ́run kò lè spíà olùkírun ó yàgò kí ìdíbi pé ó tún ń الله ànábí ọlọ́run jẹ ó tún ń ta ẹni tí ń kírun lọ́wọ́ so anabi muhammad sallallahu alaihi wa sallam nígbà tí ó rà kékeré nígbà tó wá pọ̀ lára anabi muhammad sallallahu alaihi wa sallam arábìnrin wa ni kí wọ́n lọ bu omi wá pẹ̀lú iyọ̀ omi tí wọ́n fi iyọ̀ sí salt solution nìyẹn ní èdè wọn salt solution yẹn anábìnrin muhammad sallallahu alayhi wa sallam ó wà fi ń wọ ojú títa àkekèé yẹn tó sì ń ka mu'awwidhatayn qul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq anábìkàtà qul a'udhu bi rabbin nas malikin nas fàbórí àbí ìdìnnìlá fàbórí àbí ìdìnnìlá ara náà lè ṣe وننزل من القرآن ما هو شفاء ورحمة ابن القيم الجوزية رحمه الله تعالى قل بجد القرآن تيو باسي وصفو آه كل يوصنا كل عون تنسوكي من جيني الشفاء tàbá ń wá ìwòsàn ara ó ló بيلو é ṣe pẹ̀lú kíni o bíbá muslim dáná bí wa muhammad sọ pé tàdáwò ibadallah fa inna allah ta'ala lam yunzil da'an illa anzala ma'u dawa alimahu man alima wa jahilahu man jahila anábìnrin ẹrú ògùn sí ti bá ń ṣe yẹn o tóbi kò sáyẹ̀sán kankan tọ́lọ́wọ́ fògùn ẹ̀ sáyé káwọn èèyàn máa sọ pé àìsàn kan ò gbóògùn mọ́ ẹ máa sọ pé àìsàn tá àti ìmọ̀ ògùn rẹ̀ kò sáyẹ̀sán tí ò gbóògùn anábìnrin tó gbẹ́ tó sọ yìí ما ينطق عن الهوى أنا بن علمه من علم ẹni tí ó mọ̀ ó mọ̀ wa jahilahu man jahilah ẹni tí ó sì mọ̀ ni ó mọ̀ ẹni tí ó mọ̀ òun ni ó mọ̀ àwọn mi ṣùgbọ́n ẹ máa ń gba ìwòsàn pẹ̀lú haram tó gbọ́dọ̀ bá fi ìwòsàn kankan síbi tó bá ṣe ní ìwọ̀n lẹ́yìn ibẹ̀ ìgbà tí mo kọ́ ìmọ̀ sọ̀rọ̀ ilé wa ni tọ́ ṣe fáwọn ìbílẹ̀ Qur'an ká wo ara wa sàn pẹ̀lú alukur'anu kẹrin ní ìwòsàn ti ara gan ni a fẹ́ tó bá mọ̀ ná kì í máa ṣe ẹgbẹ́ ká lọ wọn lọ́gùn ó tún wá sùn ìrọ̀pọ̀ ilẹ̀ so even eléyìí jẹ̀rí ìkan nìyẹn pé alukur'an ìwòsàn bẹ nínú alukur'anu kẹrin ó lè túmọ̀ sí pé kàkà àyà kur'anu kẹrin kàkà àhàdìkọ̀ nígbà Muhammad sallallahu alayhi wa sallam bákan náà ni Quran nínú ìlànà ìwòsàn náà ni pé ó tún máa ń ṣe ìṣàrọ̀ sí ibi tí ìwòsàn wà nínú àwọn oògùn tó ṣàǹfààní bẹ́ẹ̀ ni wa awha rabbuka ila an-nahl. wa awha rabbuka ila an-nahl an ittakhidhi min al-jibali buyuta. ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون tadhakkarun. ẹ̀rọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń sọ̀rọ̀ nípa kòkòrò mi torí kò ń ṣe yẹn ni à ń sọ nísìn ẹ̀rọ ọlọ́ba yakhruju min butuni èyí tó ń jáde nínú yìí ọlọ́ba subhanahu wa sọ pé ṣàrọ́ọ̀bù àwọn ohun ni tó jẹ́ pé mukhtalifun alwanu tó jẹ́ pé kọ́lọ̀ rẹ̀ ó yàtọ̀ tí ń jáde oríṣiríṣi ìrànràn àwọ̀ ní máa bá jáde ọlọ́ba subhanahu wa ta'ala sọ pé àwọn nǹkan tó ń bá oríṣiríṣi àwọ̀ jáde yìí ló fi jẹ́ pé ẹ̀rọ̀yìn yìí yóò funfun ẹ̀rọ̀yìn yìí yóò brown ẹ̀rọ̀yìn yìí mukhtalifan alwanu ọlọ́ba ní tó wá ń jáde ń bẹ yìí ọmọ wa ní ìwòsàn ń bẹ ń bẹ tẹ̀mọ́rí pé al-Qur'an al-Karim ó dá làwọn lọ sí ibi tí ìwòsàn wà lọ́jọ́ pé nínú kọ́ìdà ẹgbẹ́ kọ́ìdà tá a tẹ̀kì níjẹta tá a padà ṣàlàyé briefly inna hadha al-Qur'an yahadi lillati hiya aqwam al-Qur'an al-Karim ibi tó ń ju ìwà lọ èyí tó correct jù lọ́yà náà Muhammad sallallahu alayhi wa sallam wọn arákùnrin kan ṣẹ́ka ilẹ̀ nàbí sallallahu alayhi wa sallam ìsètòlá kọ̀bátìmẹ̀ àkè ọlọ́dọ̀ Muhammad pé ọmọ yà àwọn inú inú ń dàrú ànábì sọ pé èsìké àṣàlẹ̀ lọ fún lóyún mu ó bá lọ fún arákùnrin yẹn lóyún mu nígbà tó fún lóyún mu tán ó bá tún padà dé nígbà tó dé ó ní ya Rasulullah ma zadahu illa istitlaqan bó ṣe mú yẹn tán inú yẹn tún bẹ̀rẹ̀ sí í kọjá bí ó ti wà tẹ́lẹ̀ ànábì ní èsìké àṣàlẹ̀ náà ni kí o tún lọ fún un. nígbà tó délẹ̀ kẹta ó tún wá sọ bẹ́ẹ̀ arábìnrin yìí kò rọ̀ fún nígbà tó délẹ̀ kẹrin arábìnrin máa kazaba Allahu wala rasulu ọlọ́wọ́ ọba tó fi ṣẹ́ rán mi kì í ṣòkùrọ̀ èmi tó fẹ́ràn náà mi ò parọ́ àwọn ènìyàn inú ọmọ ayá rẹ̀ ní parọ́ ìsìkì yẹn ń sọ̀dà lọ fún lóyìn nígbà tó lọ fún lóyìn lẹ́lẹ̀ kẹrin fàbárì à bàrà ẹ̀ṣẹ̀ yá ni ẹ̀bí ìdìnnìlá Ibn Qayyim al-Jawziyya rahimahullah ta'ala ó dàwáwù kọ̀ọ̀kan ló ní hadu ó ní ẹkọ tí òun ó dé ojú àmì ìní ò jẹ́ kí kíní ọ̀túnṣe lọ́gbẹ́ náà wáyà ni àná ni fáìlà àsọ́bàdá òdàwà fáìlà àsọ́bà dá òdà dàwà òdà à bárí àbí ìdìnnìlá tó òkú láti ṣe déédéé àìsàn àrùn sì yá pẹ̀lú ọ̀dọ́ olùgbé tí proportion ni téèyàn need nínú oògùn tí o bá ti ṣe déédéé èyí tí ń ṣẹlẹ̀ yẹn kéwìn fún wa neutralized so ibẹ̀ Ibn al-Qayyim al-Jawziyya rahimahullahu ta'ala mo kàn fi yẹn ṣe fawaid ni ó ní al-Qur'an shifa'un lima fi sudur ó ní ìwòsàn nínú àìsàn ọkàn tí ń dà láàmú al-Qur'an ló láti fi kí ọ̀rẹ́ ó ní torí pé al-Qur'an ó ní. يذهب لما يلقيه الشيطان فيها من الوساوس ó ní alukoran kareem gbogbo ròyìn èyí tó ṣùgbọ́n fẹ́ kó síyàn lẹ́nu tí wọ́n bá ti ń gbọ́rọ̀ ọlọ́run yóò máa mú kúrò ó ní wàṣàwàt àti ìfẹ́ ayé wálé ìrọ̀dá àti ìfàṣùdà àti èrò tí ò ti ń gbọ́ alukoran kareem èrò tí ò dá yẹn yóò máa kó lẹ́nu yẹn ẹnìkan láwọn àjọ ó wá ní òun fẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kàmọ́ ìbéèrè ló fẹ́ bẹ̀rẹ̀ ẹlẹ́nìkan wà tó sọ tó sọ pé wàhálà ẹnìkan wà tí máa ń ṣe dáadáa sùn ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ẹ ṣe máa ń ṣe dáadáa sùn tó àbúrò lè máa sàṣẹ nìyẹn wọ́n bí ah, ìgbà tó ń wù ìwà tó lè gbọ́ ẹ̀rọ náà lọ́wọ́ wa ni torí ẹni yìí ń ṣe dáadáa sóhun ṣùgbọ́n bó ṣe ń ṣe dáadáa rẹ tó yẹn bẹ́ẹ̀ lágbo tó náà ṣe ń pọ̀ tó sí ọ̀dọ̀ ẹni yẹn. Al-Qur'an al-Karim ìwòsàn ọ̀rọ̀ nǹkan náà ni ó ní àwọn èrò tí ó da alukuran wọn mọ̀ ó ní fàwíwà dáwà òní lima àmọ́rọ̀ òfin aṣọ ìtàn gbogbo pẹ́sù bá ń pààyàn láṣẹ alukuran ní oògùn tí ò ní jẹ́ kí èèyàn lè ṣe fa umiro àyùtọ̀rọ̀dà máa dàtà dá wàyùkálì ní olùkọ́lù allah samad ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala. Ibn al-Qayyim ní inú reason ta lè mú wá ni pé adé wisdom tó ń bẹ́ẹ̀ ni pé wọ́n wá pa wá láṣẹ kí á lé jìnnà èyí tí wọ́n ṣe sábàbí àìsàn ọkàn ká tó lè gbọ́rọ̀ ọlọ́run ká kọ́kọ́ lé ní tí wọ́n ṣe sábàbí báyìísàn ṣe máa ń rọbẹ̀ bóyá mọ́rọ́bù ṣùgbọ́nát ìrújú tí ó dálẹ̀ fún wa nínú ọ̀rọ̀ ọlọ́run tàbí ṣàwáàt tàbí yòóyin ayélujára tí ò ní jẹ́ kí n farasitọ́ lọ́run ọlọ́ọ̀bẹ wa ń pa wá láṣẹ kákọ́kọ́ ní èdèyàn tán wàyùkọ́lì wàyùkọ́là nínú àlùkọ́lù pé kí ẹ̀mí mọ́kù níbi nǹkan yẹn lèyìn sọ́ọ̀dì fàdáwà kó lè bàyí kí n gbà tó oògùn bá dé ààyè tí ó bọ̀ sí mahalan khaliyan oògùn tí ń ṣe alukur'an yóò wá bọ́ sáàyè tó jẹ́ pé ó pa sófo ààyè tí ò ní problem ìbẹ̀ ẹgbẹ́ mẹ́fàlá tí ò bá rẹ̀ yẹn tí wọ́n bá mú yín kí ló padà ṣe fún àǹfààní yóò padà ṣe fún ara èèyàn yóò ṣèyàn ní àǹfààní. ṣẹ̀rí ìyàtọ̀ ń bẹ láàrin pé ó rẹ èèyàn èèyàn mú omi tí èèyàn mú yẹn ni èèyàn fi ń lé àìsàn lọ ni èèyàn fi ń kojú àìsàn ni ṣùgbọ́n tó yín bá dé ara láì sí àìsàn ń bẹ yóò ṣe àǹfààní ọ̀tún fara ni níbẹ̀ náà ni alukur'an karim tí o bá ti kọ́kọ́ sèṣù nínú ẹ̀mí tí alukur'an bá débẹ̀ ó padà sàǹfààní orí fàyàtàmọ́kànù minhu alukur'an yẹn ogun yóò wá ráyè gbààyè ọmọ ìwé pèsè láti jìnnà kur'an yóò ráyè gbààyè nínú ẹ̀mí yẹn ìyẹn ni máa ń fa lọ́pọ̀lọpọ̀ jọ̀dọ̀ ẹgbẹ́ tó bá rí bá ti ń sọ̀rọ̀ ọlọ́run tó bá ti ta kò ṣe sí àwọn èèyàn ká fà bá ti ń sọ níwájú àwọn ọmọ ọ̀rọ̀ dán rẹ̀ lẹ́yìn tí ká bá ní ẹ má gbóni à kẹ́ni ká kí ẹ má gbóni láyé tá ní olọ yìí bí gbóni kí náà ní tọ́lọ̀ bá sọ̀rọ̀ àtọ́lá sọ ni pé àdọ̀rọ̀ ṣe nǹkan báyìí ah, ni ọlọ́wà ni wà kó lè mí ní ìyàwó gbomi náà bẹ̀ sọ̀rọ̀ yìí ẹ sọ́wọ́n mú mi ní kàmá rẹ̀ jùmọ̀ ẹ eh, rẹ̀ jùlẹ̀ ṣé kò tiẹ̀ lè bá yà ìwú láéláé kò yí sọ̀rọ̀ campus ní rẹ̀ jùlẹ̀ tí lẹ́kítọ̀rọ̀ bá wọn rẹ̀ jùlẹ̀ bó ni ṣe mọ àwọn ọmọ tí kọ́ yóò sì mọ wọ́n bá gbìyànjú àṣẹ báwọn lè máa fi sọ̀dọ̀ kòránì sì ni àìsàn ìrújú àti àìsàn ìfẹ́ ayé àfẹ́jù ìlànà kòránì fẹ́ mú kó nínú ọkàn wa orí tí ìyàbá ti wá sọ ìsìnàádà kó tó ka kòránì ajẹ́dẹ́ ọlọ́ọ̀bẹ lé àìsàn yẹn jìnnà fún yẹn ìgbà tó gbìyànjú bá máa dé àyè tí ó dé sí àyè tí ó mú ni àyè tí ó pa sófo ni fẹ̀yàtàmọ́kà nínú lórí ìjókòó yóò á fi òfin yóò sì lápá yóò lágbá láàrin tí wọn bá kà fún kama kéèl wọn mú orin wa onífàyẹjíwò àdàdàwà àṣàbí ilẹ̀ lọ́kọ̀lùbẹ̀ ó ní ìwòsàn tó mẹ́kẹ̀ẹ́gá yóò wá wá sínú ọkàn kọ̀dẹ̀kọ́lẹ̀ mi mùzáhì nígbà tí ìwòsàn ń bọ̀ nínú ọkàn ọkàn ti ọkàn ti pa sófo kó o gbogbo tó lè máa bá a fa ìfanfa wàmúdọ́ọ̀dùnlá àti tó lè máa negate tó mọ̀ ẹ́ àǹfààní ìsìnhádà ni mo rò pé àlàyé yẹn yé ó ní fàyẹ́n ó ní fàyẹ́n jẹ́ àfọ̀fì ayébílá tààrà tó bá gbẹ̀yìn yí padà là níwájú ọ̀rọ̀ torí ẹ̀mí ẹ̀ ò mà lọ́wọ́ sọ pé wà mí yóò di láàbù an yahdiyahu man yuridu Allahu an yahdiyahu yashrah صدره للإسلام ومن يريد أن يضل ومن يريد يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الرجس على الذين لا يعلمون ولما فمن يريد الله أن يهديه يعني ترى بابا إخواننا يشرح صدره للإسلام الله سبحانه وتعالى يستطيعين في الإسلام ابن القيم الجوزية من الفوليوم 2 زاد المعاد لو وصل أسباب انشراح الصدر àwọn kí ni wọ́n dẹ́kẹ́ wọn yàn ṣe ìkan nínú ẹ̀ ọ̀nà ìmọ̀ àtìláwà Quran máa ṣe ìrònú sí tọ́nà ọba subhanahu wa ta'ala sọ tí a bá rí báyìí ẹ̀mí yẹn ṣe payá ọlọ́ba ara tó ń bá fẹ́ pọ̀ nàmọ́ òun sì payá ní Islam ṣùgbọ́n ẹni tó ń bá fẹ́ kó sọnù yaj'al sadrahu dayyiqan haraja dayyiqan haraja ọlọ́ba ní ẹ̀mí ẹ̀ òun ò jẹ́ kó fún pípé tó yẹ pé n tábà ń sọ̀rọ̀ ọlọ́run fún nítorí ọba sọ ní ní dáná ti sọ lélẹ̀ ka ẹnìyàn àyà sọ àdó fi sàmà yóò dàbí ìgbà tí wọ́n ní kó máa pọ́n sánmà lọ láì ní ládà tí ó fi pọ́n sánmà. sọ túmọ̀ sí pé etí kì í yẹ ká alukurani sí sẹ́ni ní ẹ̀mí ọ̀nà ìgbà tó ṣùgbọ́n ti ráàyè ní inú ẹ̀mí ẹ̀ Ibn al-Qayyim al-Jawziyya nínú àǹfààní tí wọ́n fi ní ká ṣe al-isti'adha ni. Mādatul huda wal ilmi wal khayr ìyẹn la kàlẹ́ kan mo bá ti rántí ìyẹn la kàlẹ́ kan pé alukur'an máàdà ìmọ̀ àti dáadáa àti ìmọ̀mọ̀ ni bó ṣe wá dé pé omi bí ó sì dé wípé ó wá alukur'an àti shaitan ó wá dàbí ó wá fi irúgbìn àti iná tó lè dùn irúgbìn tí àgbẹ̀ tó kó rẹ̀ tí iná bá sọlù tó bá jó oko ẹ̀kùn ju wàhálà rẹ̀ ó ṣòfò dànù yẹn bẹ́ẹ̀ náà ló jẹ́ pé ẹni tí ń gbẹ́ Al-Qur'anul Karim tóṣù bá sì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nítorí pẹ̀lú oníṣẹ́ láǹfààní ó ní àǹfààní ẹlẹ́ẹ̀kejì yẹn ẹlẹ́ẹ̀kẹta ó ní wà minha nínú àǹfààní tí wọ́n fi ní ká máa ṣe isti'adha òní bí anna al-malaikata tajri min qari'il Qur'an àwọn màláíkà máa ń súnmọ́ tó bá ń ka Qur'an wà tẹ̀sítẹ́ǹ tiẹ̀ lékèrọ̀ àti àwọn màláíkà sì máa ń gbádùn kíka Qur'an tẹ̀ tí máa ń ka bá ń ka bá a bá ṣe ń ka Qur'an ni àwọn màláíkà máa gbádùn ẹ̀. nínú riwaya hadithi ali bin mafi mistake anabi muhammad sallallahu alayhi wa sallam oní tí a bá ń ka al-Qur'an al malaku yadnu min malaku kan ò ní tiye kò ní yé máa súnmọ́ yàn súnmọ́ anabi ni hatta débi wípé yàtọ̀ òfáàwò fìfì yàtọ̀ òfìhì fìfì yàtọ̀ òfáàwò fìfì tí ó fi gbé ẹnu rẹ̀ gbé ẹnu ibi tó ń ka Kùránì yẹn yóò gbé ẹnu rẹ̀ sí ẹnu ẹni tó ń ka Kùránì yẹn mọ̀lẹ́gbẹ̀ fẹ́ni kò lẹ́nu àmì fàlà yẹ́kọ̀rọ̀ harfan ìlà wákọ̀ àfi jawfil màlàíkà kò wá ní káràfin kan báyìí ọ̀fun màlàíkà ni yóò bọ̀ sí sallallahu alaihi wasallam àwọn afá àmọ́ hadith yẹn wá lábẹ́ pé nínú tí wọ́n fẹ́ bẹ́ẹ̀ nígbà fẹ́ ka Qur'an oní ní tasawuk qabla al-qira'ah kárùn pákó ká fọ̀mù mọ́ ká tó ka Qur'an ìtọ́ wa lòdì bí ẹ̀yẹ́ fún màláìkà ògbọ̀nù súnmọ́ wa ni arábìnrin sọ fún wa pé wà inna al-mala'ikata tata'adha mimma yata'adha minhu banu Adam ẹni tó bá lè kọ́ àwọn ẹni rírà ó kó màláìkà náà màláìkà tó fẹ́ gbẹnu wá fẹ́nu kọ́ nígbà tó gbẹnu sí ẹnu rùn سوء ما يوصل تتأذى مما يتأذى منه جرعة كده وتستمتع لقراءته هو مجرد قراءة كما في حديث أصيد ابن حبيب ونجد سبحانه حديث أصيد ابن حبيب لما كان يقرأ عند تلك القرآن ورأى مثل ظلتي فيها مثل المصابيح هو هذه السجود السجود توري أصيد ابن حبيب السجود توري عند تلك القرآن ẹ̀sùn tó máa dàbí ẹni pé àwọn masabi kíni misbah jamu àtùpà àwọn lamps ló ń jáde látara ẹ̀sùn yẹn fàkọ́lá rẹ̀ salatu wassalam ànábì sallallahu alaihi wasallam wọn sọ̀rọ̀ fún ànábì wa sọ fún nígbà tó máa rí ìtàn ṣẹlẹ̀ nígbà tó ń kakọ́ ẹ̀yẹ àwọn ẹ̀rẹ́ tilkal màláìka àwọn màláìka ni òun rí àwọn màláìka ni wọ́n wá gbẹ́ tó nínú Al-Qur'an yẹn so Imam Nawawi mú àwọn àhàdíìsì wa lágbà tó ń sọ̀rọ̀ nínú Riyadu Salihin nípa karomatul awliya àwọn tó jẹun pẹ̀lú àkójọ wọn pín nínú àpẹẹlẹ tó náà bá ṣe fún Usaid onígbé ó ń ka Quran àwọn màláìka wọ́n sì ń gbọ́ Quran rẹ̀ rahimahullah wọ́n yọ ṣèitán orí èsù dárí yìí bíbí mẹ́lẹ́kì wàdùn èsù ìfẹ́ rí màláìka èṣù kìí fẹ́ rí kíni o kìí fẹ́ rí màláìka màláìka sì wà pẹ̀lú ẹni tí bá ń ka alukur'an al-karim omi fa umar al-qari an yatluba min Allah ta'ala wọ́n wá pẹ́ tó fẹ́ ka kur'an láṣẹ kó wá látọ̀dọ̀ ọlọ́run mọ̀gá àdáta àdúgbò yìí anihu pé kí ọlọ́run bá gbé ọ̀tọ̀ òun jìnnà sóhun hatta yahdura o kọ́ọ̀sù màláìka ti táwọn pàtàkì nù màláìka òwà pẹ̀lú ẹgbẹ́ nísìnyí egbò àwùjọ wa ẹkú bá ṣe jókòó yìí bẹ́ẹ̀ nìkan bá dé nísìnyí tó yẹ kó o ti fà jóyó tí gbogbo ara ẹ̀ràn ẹ̀rí kálukú ní kò sẹ́ńtì ìgbọ̀ ọ̀rọ̀ mà kálukú náà bọ̀ bọ̀ so èṣù náà kí wọ́n lọ́ta jìnnà kí ọ̀rẹ́ ó lè wà nítòsí onífà áàrí nàìjíríà tún onírúurú ààyè yìí láàyè ṣẹ́ni fi àlùmọ̀láyìíká ọ̀ṣẹ́yàtì láì bá kẹ́kẹ́ kọ́ra tá bá ti sìn áàdà èṣù àti màláyìíká òun lè dúró papọ̀ nígbà tí màláyìíká àti èṣù bá ti lè dúró papọ̀ nírú ààyè yẹn tí èṣù bá ti lọ yóò kún màláìka wọ́n sì sàǹfà nípa àwọn eh, mùsọ̀ abátún màláìka tó bá jẹ́ màláìka ní sọ ìbò yẹn màláìka ní láyà súnà lọ́wọ́ àmà àmàrọ̀ wọ̀nyẹ̀ fàálù nà má yóò màrún orí alùpàdé tó ń fẹ́ kà yẹn tàbí tèèyàn fẹ́ kà yẹn ló ṣe àlàǹ ó yẹ ká mọ wọn dábàá ló sọ̀rọ̀ pé nísìnyí làwọn àfáà yìí níbo ni wọn ti rọpò lọ ìráyè sí ṣé níbi tí wọn á lè fi eléyìí répò wọn sọkàn kẹ́nìkẹ́nì ẹ àwọn ẹgbẹ́ wọn sọ fún àwọn àfa àwọn àfa àwọn ọ̀rọ̀ pé ẹnìkan sọ pé ẹ̀sìn máa sọ pé Al-Albani Al-Albani ta ló pe Al-Albani ṣéhùn ṣé ní Al-Albani lọ rẹ́sì ni. láti fún ẹni tó bá sọ́nso jùlọ ọ̀nà ká mẹ́jì nínú wà lásìtà bí wà á dìde wèrè tí ń sọ wèrè tí ó ẹgbẹ́ òwò tí èrò lóògùn tí ó bá ṣe kéde o wà lásìtà bí wà á dìde. ولست بواجب وبإبان يدعوي قول تسليما على أي حال من شعب بصنع الديان إلا منها من أنفانيرين ولأن الشيطان ولبيع السكري يجلب على على القاري بخيل ورجلي فوائد الاستعاذة والعنصر السكري يجلب على القاري bẹ̀kẹ́yìn rẹ̀ jìnnì pé gbogbo apá tápá pẹ̀ ìyẹn ìṣòro rẹ̀ ń síbi ẹni bá ń ka Quran hatta yushbilahu anil maqsud tí ó fi dójú ẹ̀ kó omi nítọ́lọ́ fẹ́ kó gbàgbà náà kọ́ ọ̀nà kẹrẹ̀ nítọ́lọ́ bá fẹ́ kó ṣe láǹfààní níbẹ̀ èso níbẹ̀ kó ṣe yóò máa kà á ṣùgbọ́n kò níye olùwẹ́wọ́ tàdàbúrò ìtàlùkọ́ àánì tó sì wà fún náà ronú sí wọ́tàfà hómù ká sì máa gbìyànjú àti gbọ́ yé wà ma'rifatu ma arada Allahu bihi al-mutakallimu bihi subhanahu ọlọ́ọ̀bá tó ń sọ̀rọ̀ yìí fún wa kí ló gbà lérò pẹ̀lú ẹ̀ onífàyàrí sobi jóòdì yìí èso wọn máa ń sojú kòkòrò pẹ̀lú gbogbo ìgbìyànjú tó lè ṣe ala an yahula bayna qalbihi wa bayna maqsudi al yóò fẹ́ mú àlàfo wá láàrin ẹ̀mí èèyàn àti al ربما يكمل انتفاع القارئ به àǹfààní tí ẹ tó wá ń ka quran tó yẹ kó ṣe ń bẹ àǹfààní ò ní pé onífa omiro inda ṣòro tábà tí wàá fẹ́ bọ́ sínú alukuran yẹn káàǹfààní ò ní pé wọ́n tún apá wá láṣẹ ayé ẹ̀sẹ̀ ìdí abẹ́lẹ́ ẹ̀mí ìnáwó pé ká wá ìsọ̀ ọlọ́run ọba olóńgbò àṣẹ ìtàn ó ti sáwọn àlàyé mi lọ síwájú. oní ẹlẹ́kẹfà oní ànàlọ́ àti ààrà onírísìí ẹlẹ́kẹfà ni pé ọlọ́wọ́ bá rí kíọ́lá ẹlẹ́wọ̀n mi nìha ẹlẹ́karùn-ún anil qari onírin tó ń ka qur'an yunaji allah ta'ala bi kalami in bá ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala in bá ọlọ́wọ́ in bọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ nìyẹn pẹ̀lú ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá ń sọ fún un oníwàlọ́wọ́ ta'ala أذن للقارئ على الصوت بالقرآن من صائب القينة إلى قينته أذن لهم أما هو لهم أبا القرآن الكريم جان lọ́dọ̀ ẹni tí lọ́dọ̀ kọ́rí ti ń ka Qur'an ju bí ẹni tó rí bá ti bá sábà bí sinmi ń mú ti gbé ilé wọn wọn yẹn ṣe ṣe kọ́ wọn yẹn ṣe ti máa ń wọ́n ní ẹnìkan sọ fáwọn ìyẹn jẹ́láyé akálà pé àwọn àti kọmíṣánná kan kọmíṣánná kan pẹ̀lú ìmọ̀ọ́mù àgbà kan nílẹ̀ ìbàdàn wọ́n jọ ń lọ àwọn òkùnrin náà wọ́n jẹ́rìí ọ̀rọ̀ wọ́n ní bá ṣe wá jọ ń lọ kọmíṣánná yẹn máa ń béèrè pé bàbá yẹn máa ń béèrè pé ìmọ̀ọ́mù ẹ̀ sì máa sọ pé orin ẹgbẹ́ à èṣù ní èṣù ló ní orin èṣù èrò dáa kìnnìkan ọlọ́gbẹ́ni bàbá tún ṣàlàyé wọn ni ẹni ọ̀rá ni tọ̀ ẹni ló dẹ́yìn yíyẹ lẹ̀ láàrin àwọn commissioners láàrin àwọn politicians ẹgbẹ́ ẹ̀ wọn ni bàbá yẹn wá ní commissioner yẹn wá wọ́ọ̀rì ẹ̀ bá ṣe wọn lọ lójú ọ̀nà wọn kàn slọ́ọ̀tì dàbí kan sí kẹnẹkẹnẹ bàbá yẹn mọ̀mọ́ lẹ́yìn ọ̀kẹ́ bàbá yẹn bá dé ṣàbùrọ̀tì wọ́n ní àwọn ọmọ ìṣẹ̀yà ń tó ẹ̀rí ẹ̀rá stop ń bẹ̀ báwọn ìbọn mu ebe ní orí ẹ̀dá rẹ̀ sí náà èṣù ló mú mi èṣù yẹn ni èṣù ti wọ́n láàyè ẹni kánà ka Quran bí ṣe mọ́ bí ṣe máa ń tẹ owó ọba náà bọ́lá ṣe máa ń fẹ́ tó wàláì tó ní bá ti mọ́ la tí ò bá ti gbọ́ ẹni lórí wàláì mo ti fẹ́ wà fáàkàrí wáàsí ló ti sọ yìí ah, ó ní tó bá rí èèyàn nínú onídìí blood tonic tẹ́jẹ̀ bá tó bá rí sáà gbé báyìí wọn náà mo fọ́tí ara mi ẹ gbé báyìí pé tí báyìí ń ṣe lára àwọn ìlànà ìṣẹ̀tàn lọ́tí inú ọlọ́wọ́ bá fẹ́ràn láti máa gbọ́ Kùránì lọ́dọ̀ ẹ̀rẹ́ ẹ̀ ju bóyá oríṣi máa ń fẹ́ lọ ẹgbẹ́ bẹ́ẹ̀ bá gbé orin a ah! kò sí ìrẹ́wọ̀n olùwà ṣètàn orí èsùpẹ̀ ẹgbẹ̀rí ìlànà kẹrọ àti ọ̀ṣẹ́ wàlùkìnà kẹrọ àti ẹni tó máa ka ṣe ti ara yìí orin àtàwọn ọ̀rọ̀ pálapàla ni wọ́n fẹ́ orin ìjọ́rì ní tó ń fẹ́ ni. gbẹgbẹgbẹ ẹrú ní rọmọdọ́n ni rọmọdọ́n tó yẹ ká fi san lọ́hùn oríṣiríṣi ìgbà yẹn làwọn ọmọ tẹ́ǹpẹ́ àwọn ọlọ́mọ mùsùlùmí yẹn náà wọ́n tún wọn gbé oríṣiríṣi lórí ìgbésíjáde lọ́lọ́ ẹnìkan kọ̀ọ̀kan sí ẹnìkan sẹ́ndẹ̀ ẹnìkan sí ustaz kọmọdún bá ọmọdún bá lo wọn lè gbọ́sẹ̀ ní ẹ̀ka sórí àwọn ní whatsapp pé ṣàìtàn pé ní ní oṣù kan àwẹ̀ yóò òun gbẹ̀mí dé lóńtọ̀ wọn ó wá hand over fún àwọn dstv operators pé ẹ̀yin dstv ẹ̀ bá ń sí iṣẹ́ mi dáadáa illustration bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ṣe ni wípé níṣẹ́ wọ́n lé èṣù jìnnà sùn ọlọ́run bá ti lé èṣù jìnnà sí wa nínú àwẹ̀ kí ẹ̀ wá jókòó ti fídíò kó jókòó tábí ká májìkì kó lóko ti dstv kó mọ ọ̀hún sí àìkú ló sún ìsúná rẹ̀ nítorí ní illustration yẹn illustration rẹ̀ tá a bá padà kọ̀ bá bọ̀ yóò padà tàkà kí dàní ṣùgbọ́n gbogbo ẹ̀yọ gbò ń bẹ̀ òun náà ni pé ó fẹ́ pàkíyèsí àwọn èèyàn wípé kí ló fà á tó jẹ́ pé èṣù tọ́lọ̀ wọn bá ti mú ńlẹ̀ ẹ̀ tún wọn máa gbé wọlé ní sì káàwé máa gbọ̀yàn kí wọn lọ́ọ́ máa ta tẹ́tẹ́ tàbí káàwé lọ́ọ́ máa gbọ̀yàn kí wọn lọ́ọ́ máa wò fíìmù ẹlòmíràn kó fíìmù part one dé part seven pé ìjọ sunday àwọn eléyìí gbòmí láéláé tí o sì ní kí mo fẹ́ lọ kò ní àsìkò ń gbòdì lọ orí èṣù tìláwà tí o bá fẹ́ tìláwà tí a ti sùn tìláwà tẹ́lẹ̀ èṣù oníkẹ́ ọmọ ẹgbẹ́ mi ó ní fa umira ó ní ọlọ́run bá ń pa wá láṣẹ gbogbo tó wà bẹ́ẹ̀ ọlọ́run pa wá láṣẹ an yatrudahu bil isti'ada pé ká gbáyé sùdánù pẹ̀lú sísè a'udhu billahi minash shaitanir rajim inda mufaja'ati Allahi ta'ala wastina'i inda mufaja'ati Allahi ta'ala wastina'i rabbi qira'ati. nígbà tí ọlọ́run bá subhanahu wa ta'ala bá ń tẹ́tí gbà wá lọ́wọ́ ká lóòsù tóun ó tún bí qira'a ní bọ́sẹ̀ wa ká lóun jìnnà. inú wa mi ha inú àǹfààní rẹ̀ àná Allah subhanahu ọlọ́run bá àlekè ọlá annahu ma arsala min rasulin ولا لنبي ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان بأمنيته وما أرسلنا من رسول ولا نبي وما أرسلنا من رسول ولا نبي إلا إذا تمنى إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله ثم يحكم الله آياته والله عليم حكيم. أوه بانو هون شكرا. ohun àwọn ànábì ọlọ́run wa kàn rí ọlọ́ba ni àfikún jẹ́ pé ànábì ọlọ́run yìí tó bá ní èrò láti ṣe nǹkan kan tí bá ń gbèrò tó bá ń ṣe nǹkan kan ṣàìtọ́nù náà fẹ́ dá sí ti ṣe yẹn ọlọ́ba ni ṣùgbọ́n ọlọ́ọ̀ba ní òmù tẹ̀sùn fẹ́ ọlọ́ọ̀ba ní ìyọ̀ tẹ̀sùn kúrò níbi tànábì ọlọ́run nípa ìlànà yẹn àwọn ẹni gbọ́dọ̀ pé àwọn kan wá rò pé láyà nàbà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní tọ́lọ̀ bá fi sáyà yìí kalẹ̀ òun ní pé anabi ń ka Qur'an lọ bára bí ṣe wá ń ka Qur'an lọ anabi ń ka inú suratul najm ibi tọ́lọ̀ bá ti ní أفرأيتم اللات والعزى ومناة أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضيزى nígbà tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala ń kàn bẹ́ẹ̀ ni àwọn òòsàn táwọn lágbára ń sìn albat wal-Uzza tọ́lọ̀ bá ń fi àìsí làákàyè nínú táwọn kẹfẹ́ ń ṣe tọ́lọ̀ ń fi hàn tó ṣe ṣàǹkẹ́sì àṣírà à ń ṣe wọ́n ní gbàtà nàbí wọn káyà yìí lọ gbàtà nàbí sọ pé tọ́nà sọ pé afọ̀rọ̀ ń tún láta wal Uzza ẹ̀ rí láta àti Uzza ni wa Manata thalithata al-ukhra àti Manata tó sì kẹta wọn wọ́n ní ìgbàtà nàbí wọn káyà yìí lọ ànàbí wọn ni tilkal ghuraniqul ula wa inna shafa'atahunna la turtaja ah! àwọn ẹni bí ẹni ìyàbí ni níwájú ọlọ́run àwọn tí wọ́n sì fẹ́ wà nìyẹn wọ́n ní gbólóhùn wa gbólóhùn méjèèjì wa bọ́ sáhàn níbi sallallahu alaihi wasallam wọ́n ní báwọn mùsùlùmí ṣe gbọ́ wọn ni kí là ń bá nàbà Muhammad kí là ń bá àjà sí fasajada rasulullahi fasajadu ma'awul mushrikun báwọn ní ti kúrú balẹ̀ ni àwọn mùsùlùmí náà máa forí balẹ̀ pẹ̀lú ànàbà Muhammad sallallahu alaihi wọ́n ní ọ̀rọ̀ náà دليل التصفي وما أرسلنا من رسول ولا نبي إلا إذا تمنى وما أرسلنا من رسول ولا نبي إلا إذا تمنى إلا إذا تمنى ما ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان معلو شاهد منه wọ́n yẹ lọ́wọ́ bá jáde ló tó máa sọ pé kò sánàbí kata ara àbójúṣe kata ara tó bá bẹ́ẹ̀ ṣe nǹkan kan èso sí i ọlọ́ba ní fàyẹ́ǹsà kò lọ ọlọ́ba ní ìwà abrogate ọlọ́run náà yọ ohun bẹ́ẹ̀ náà yọ ìṣẹ̀tàn ìtẹ̀sùn kíbọ̀ rẹ̀ wọn á gbé tàn kalẹ̀ báwọn. àfọwọ́ àwọn sheikh al-allamah al-albani rahimahullah ta'ala wọ́n yóò máa ṣe odidi tíra kan lórí ẹ̀ wọ́n pè ní nasbul majanik nasbu al-majanik li nasfi qissati al-majanik. للناس في قصة الجرانيك وللناس والمدانيك àwọn tí wọ́n máa ń fọ́ àpáta kíni tí wọ́n fi máa ń fọ́ àpáta tí wọ́n fi máa ń fọ́ àpáta yẹn tó yẹ pé tí wọ́n bá gbé ilé orí àpáta báyìí àpáta ó nìyẹn so ìyẹn ni mechanic ní jamuẹ ṣé kàlàbá ní sọ pé nọ́ọ̀sìbò omi kéèyàn lẹ́yìn pé fífọ́ mechanic máa ìtàn garonic ẹ̀wù topic wẹ̀rẹ̀ dòdò fífọ́ bí ká sọ pé fífọ́ àáké fífọ́ sledgehammer náà orí ìtàn tí mo sọ rẹ̀ sheikh alibani wọn gbogbo turuku wa kulu abdulhafa wọn ní ọmọ ọdún ọdún ọdún àti àwọn àtàwọn ọtún nípa wọn àjọ sọlá àyàn sálámà torí pé kí ló fà tí o bá tẹ̀sí yẹn ọlọ́wà ní inna nahnu nazzalna dhikra. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون أقول معي تكفل ربنا بحفظ القرآن الكريم ربع تلوم من القرآن الكريم سأليكم يتسمع هذا التنبيه وفائدة نعم شيخ يا ابن القيم الجوزية وني الله سبحانه وتعالى هو شك كان إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته والسلف كلهم على أن المعنى إذا تلا ألقى الشيطان في تلاوته ó ní àwọn àfáà rẹ̀ sọ pé n tó túmọ̀ sí ni pé tánàbí ọlọ́ọ̀bọ subhanahu wa ta'ala tó bá ń ka al-Qur'an al-Karim èso fẹ́ dá sí ṣùgbọ́n èso bí tánàbí sallallahu alaihi wasallam kò dá sí ní ọ̀nà tó ń dà sún yẹn ó ní ilé wa nìyí onífàyìdà kánà àdà fẹ́ ìlú máa rú sí tó bá bí tó bá ń ṣe báyìí pẹ̀lú àwọn àníbí ọlọ́run fàkẹ́ ìfàbẹ̀gẹ̀ èrè tó bá fẹ́ yí nǹkan máa nàbí lọ́wọ́ tọ́lọ́n bá sọ wípé fàṣẹ ìgbéláyè nínú ṣètọ́ ọ̀nà wájú bẹ́ẹ̀ wá làwọn àtàjọ mọ̀lẹ́yìn ànábà Muhammad sallallahu alaihi wasallam táwọn ò ní sí táwọn ò ní sọ pé àlè bọ́ sínú mistake ẹni tó ń sọ pé kò ní bọ́ sínú mistake ṣàìtàn ló tún háwálà kódà padà mú nínú ẹ̀rí tí wọ́n mú wá ó ní ọkẹ́ ẹ jẹ́ ká kárí ẹsẹ̀ ó ní wàlẹ̀ àádá ó ní torí ẹlẹ́ torí eléyìí yóò bí tó kọ́ọ̀rì tààrọ̀tàn ẹgbẹ́ tó yẹ ká kọ́ ànígbà ní mistake ká kàn níwọ̀n ká ó ní wàlẹ̀ xẹ́lẹ̀ tó àlẹ́ yìí kẹ́rọ èso máa da koran gan orí mi tó ń kà lọ wàlẹ̀ ṣàwíṣọ ààrẹ yóò máa dàrú mà yóò máa dàrú lójú ó wàlẹ̀ xọ́bìtọ̀ àlẹ́ ìlẹ̀sáàna yóò dá يشوش عليه ذهنه وقلبه كل يك ولا رجل سند ما كل يك من سند فإذا حضر عند القراءة طبعا توا أنت سند دين ذاك القرآن ومن لم عند القراءة ولم يعجل منه القارئ هذا أو هذا وربما جمعهما له فكان من الأمور الاستعاذة لله تعالى منه ولا يقول بعد sọ́dọ̀ ní jọ́ǹkà lùkọ́rùn kẹ́lẹ́ mi tí ò bá fẹ́ gbójú ẹ̀ yóò fẹ́ gbé ọkàn kó mẹ́ tàbí kó dáa kó da kọ̀ọ̀rán kó da máa lójú oní tó bá ti wá dé lásìkò yẹn adẹ́gbẹ́ tó dáa jù fún ẹgbẹ́ bàtà náà òun náà kò ṣe sin ága kó níbi ọ̀dọ̀ ṣùgbọ́n wà ní ìhà onímọ̀ ẹni pé ana ṣèyítọ́n ìsùpẹ́rì yẹn àpọ̀rọ̀sùn àyàkó alẹ́ ìsáàmì ìdàmà yahoo mobile care ìgbà tó ń lọ láì kí kó wá fíìsìtì yẹn jù ìgbà tí ìwà fẹ́ dáadáa ṣe òun àyẹ́dìkọ́lá fi tàbí kó wọlé sínú dáadáa yẹn fàwọn àyẹ̀ṣẹ́tàdù alẹ́ ìhẹ̀yẹ́ ìní ìsúnmọ́ súnmọ́ èèyàn púpọ̀ nínú ìrìn kankan ní ìlásìkò yẹn nínú ìlú náà nínú fíìsìtì yẹn kì í fọ̀dọ̀ mọ́ni lásìkò tí wọ́n fẹ́ ṣe dáadáa torí kí ni lè yẹ àwọn àyìnbó kí yóò bẹ̀rẹ̀ nílẹ̀ lẹ́yìn. ẹgbẹ́ ńgbà táwọn tú nọ́ọ̀sìkò ṣèitán tẹ̀síl amílẹ̀kẹ́ ṣááńtì lórí ohun tí sheikh saadi sọ ni pé ní nọ́ọ̀sìkò ṣèitán onímọ̀wá tẹ̀síl amílẹ̀kẹ́ dáadáa tí yẹn fẹ́ ṣe kí yẹn dájọ́ sí kó láti dára wọn lọ́wọ́ ní ti ìbẹ̀rẹ̀ kan náà láti gbà tí yẹn wọn bá ti bẹ̀rẹ̀ inṣàlá màá bẹ̀rẹ̀ lọ́la bẹ̀rẹ̀ ń sìn orí ṣèitán ní ọdún mẹ́sàn-án tí wọn bá ti fẹ́ ṣe dáadáa yóò wà kíka Kùránì dáadáa ni ẹlòmíràn ní tó ń ka Quran ẹnìkan sọ fún mi tó bá ti ka Quran tó bá ti ka page ní ogójì Quran ní orí fún ọmọ náà nígbà kan tó bá ti dé tó bá ti dé ẹnì sàánù mi tó bá ti dé Quran báyìí ní kó mọ́ ti ka pages méjì ni wọ́n ti sùn lọ ṣètàn mi onítorí pé tíyẹn bá ti fẹ́ ṣe dáadáa yóò wà kọ́ni tí yẹn ó ní wà fi sahih ànàmọ́bí sallallahu alaihi wasallam nínú sọ́yà anábì muhammad anábì nínú ṣèyítọ́ọ̀nù anábì ní èṣù kan tálàfàt aláyà bàrìhà èṣù kan ó tutọ́ sí mi lẹ́yìn àfẹ̀mẹ́dúnmẹ́ fa àrọ́ọ̀dà àyẹ̀kùtọ̀ aláyà sọ́láàtì nítorí mi tutọ́ yìí náà ó ní ẹni pé ó fẹ́ kọ́ ti wọn nàbílà ó tún yìí náà yẹn rẹ́pọ̀ tẹ̀síwájú ó tún wá gbé kíka quran iṣẹ́ olórin tábà ti fẹ́ ṣe èso sùnmọ́ wa yóò mọ̀ fún wa ní bùkátà míì wáyé ah, tó browse there olùkà Quran pé táyì yìí gan òbírí tàdábòrò ṣe ẹ̀kan kan tó ń lọ ní àwùjọ túwìtì lọ Twitter náà pé tó wá dẹ̀ parí wọ́n dẹ̀ wá ṣe Quran yẹn yóò set priority fún yẹn priority òun kàrà sí nìyẹn lọ́rẹ́ ka Quran ó kà lè gbé yẹn ká pé rẹ̀ ti rí bá alágbẹ́dá ti pẹ́ o tí ìpè mọ́ tí wọ́n wá ṣe tìlá àbùkù wọn yóò bá pè é ah kódà tòsí lẹ́yìn àwọn mùsùlùmí sí ọ̀rọ̀ ẹ̀nà ọ̀bọ̀ ẹjọ́ ìgbésẹ̀ ọ̀rọ̀ abayín mẹ́. rárá òun dáadáa ni ṣùgbọ́n òun láìkì gbogbo nígbè àrẹ́wà wàhásà sọ́lá àwọ̀lá ó ní mọ̀kọ́rà harfa min kitabillah fala hasana wal hasanatu bi ashri amthaliha níṣẹ́ ló kúrò dàtí kì í bá ti ń ṣe ọ̀hún yẹn kí yẹn lọ́wọ́ mọ̀ ẹ̀yà yẹn kíka Qur'an lásìkò yẹn bí wọ́n ṣe bí mọ̀tẹ́ ní rahmanahu ta'ala pé sí kéèyàn máa ṣe àdékè ló lọ́lá jù ní àbí kéèyàn máa tìláwà kọ̀ọ̀kan lọ́nà tẹ̀mí àṣọ yìí pé nǹkan kọ̀ọ̀kan ló lọ́lá lásìkò kọ̀ọ̀kan ìgbà ní ìbẹ àdékè ò ní lọ́lá ìgbà ní ìbẹ tìláwà kọ̀ọ̀kan ní lọ́lá ìgbà ní ìbẹ dùá ní lọ́lá ju àdékè lọ ọlá má pèjú ọlá ó ní ìgbà tí àdéhùn ọlọ́lá ju àdékè rí ká máa jẹ́ anábà muhammad salam sọ pé akọrọbù má yakuna al-abdu min rabbihi wa huwa sajid ìgbà tí wọn súnmọ́ lọ́wọ́ jù nígbà tí yẹn orí kalẹ̀ anábà wa ni fa akfiru fi ad-du'a ẹ̀kọ́ ládùn àgbẹ̀ nínú àdó àdá àsìlè máa ṣe nínú ìforí kalẹ̀ onídé subuhun kudusun rabbul malaikati wa ruh subuhun kudusun rabbul malaikati ẹnìkan wá ṣèyẹn fún ten minutes ní sùjúdù ẹgbẹ́ ààrẹ ayé fún yàrá lọ wàyà ṣukúrò wàyà ahmadu ó ń dúpẹ́ fọlọ́run ó ń sàfọ̀ mọ́ tó ga ó ń ṣe fọlọ́run lọ subhanahu wa ta'ala eléyìí dáadáa ló ń ṣe mẹ́rin ṣùgbọ́n táwọn sọ ń fa akérú fi ìdọ̀ à òbírí níbi ìwà bẹ́ẹ̀ bá sọ allahumma inni ala dhikrika wa shukrika wa husni ibadatik allahumma inni as'aluka hubbak wa hubba ma yuhibbuk. والعمل الذي يقربني إلى حبك اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلانيه وسره اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء إذا وجهت لا لا تهينكم عاوي ايهما أفضل الذكر التسبيح كم يسي كم يفعلون ودامين به أدكو شبعا dùwà rẹ̀ lọ́la jù ṣé o kí ló dé ọpọlọ ò lè gbẹ́sìn ṣùgbọ́n pé kí ni ìgbà tó bá fi ń ṣàfọmọ́ ọlọ́wọ́ bá lọ tó bá ń ṣàfọmọ́ ọlọ́wọ́ bá lọ ó yẹ kí ni ọlọ́wọ́ bá gbọ́dọ̀ sí àdìsí tó wá lọ́wọ́ àdìsí tó wáyé fún ni máa ń ṣàgbọ́là owó dékiri annas alati àpẹ́tùwó afdọ́là mímọ́ òtíyà sàìlì ọlọ́wọ́ bá sọ bá ń àdìsí kùtù sí inú àdìsí ànàbà Muhammad ìyọlọ́ba ni ẹni tó yẹ lè rántí mi inú kó láìrojú tí ò fi ṣàdúrà gan tí ò fi béèrè yóò fún ní tó ọ̀dà ju táwọn tí wọ́n ń ṣe àdúrà gan yóò fún wọn àdúrà fún báyìí tó túmọ̀ sí pé àyè kan bẹ tẹ̀síbí nìyẹn káwá sọ pé nírùkú lónìí kan náà kí ni ó dàbí nírùkú àdìkẹ́ àbọ̀lùmínà dùn áàfin rúkọ̀ báwọn àbá ṣe ń pín gbogbo ẹni ẹni tó ń pè wọn lọ́wọ́ ẹnu tẹ̀mí àní ìdájọ́tò mu'adhdhin ká máa dá lóhùn afdalu min tilawatil Qur'an. oníkéèyàn wá jí lóru nígbà tí wọ́n jí lóru fẹ́ yẹn náà fílà oníkéèyàn wá máa ṣe tìláwà Qur'an lóru yẹn lórí náà fílà àbí ìgbà tí èèyàn ti ẹ̀yìn náfìlà gan kí àwọn aṣọ lórí náfìlà ló dáa jù tó gbà náà ní afdọ́dù sọ̀lá àti tóólù ilẹ̀ kọ̀nọ̀tù ìrun tó dáa jù òun náà ní àwọn kọ̀nọ̀tù rẹ̀ bá gùn tádùá rẹ̀ bá gùn ẹgbẹ́ kọ̀nọ̀tù ni máa nà dùn á ṣùgbọ́n táwọn ìgbà lórí mẹ́rin àwọn abáyé ní tóólù kẹrọ à ìrun tó dáa ní pàtàkì tó tó lẹ́nu ní orí ìrun ìyẹn ló dáa jù torí kó wọn lọ́ba ní wá Qur'an al-fajr inna Qur'an al-fajr kana mashhuda Qur'an tí a bá ń ka láàárọ̀ kódà àwọn màláíkà máa ń wà nílẹ̀ tí wọ́n máa gbọ́ tí wọ́n ti tìláwà ní dàjí nígbà yẹn kí ẹ máa ń ka Qur'an tó lórí ju kí ẹ máa ṣe àdékẹ́rọ̀ lọ ẹ̀ ń tẹ́wọ́n adé wọn subhanallah. والحمد لله ولا إله إلا الله الله أكبر سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر àtẹ́ntìǹkà quran tìǹkà quran kì í ṣẹgbẹ́ lásìkò yẹn olùsùnmọ́ òmùmọ̀ bàbá ní ká fojú wo alukuran ló lọ́lá jù nínú tí a fi máa ń ṣe ìrántí ọlọ́run bá subhanahu wa ta'ala náà èdè láti lọ ó ní dáadáa tí èèyàn fẹ́ ṣe ṣèyítàn ní ńlá láti kó yàn ní àìrójú bẹ̀ téèyàn fi ṣe náà eléyìí láfi parí ẹ̀ oní wàmí ha inú àǹfààní al-isti'adha oní anna al-isti'adha tí anna al-isti'adha qabla al-qira'ati unwan eléyìí ṣe pàtàkì tó kún fẹ́ padà fa nǹkan kan bẹ̀ oní ká ṣe isti'adha qabla al-qira'ati kátó ka Qur'an oní unwan àdírẹ́sì ni àpéjúwe ni wà announcement ni ìkéde ni bí anel máta bèèrè pé n ta fẹ́ mú wá báadà ha lẹ́yìn ìsìn ààrà à ń kéde à ń pèpè àwọn ẹ̀gbẹ́ tábàtì a'udhu billahi minash shaitani rajim à ń sọ pé n ta fẹ́ mú wá alukur'an pé kur'an la fẹ́ ká wàlíhàdà ó nítorí eléyìí mo fẹ́ ká kíyèsí kankan bí ó ní làm tó ṣọ àlè ìsìn ààrà bayna yaday kalami ghairihi ọ̀rọ̀ tó bá ti yàtọ̀ sọ̀rọ̀ ọlọ́run àbùkáǹtà isti'aza láàrin àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ìlú ìlú àti àsọ̀rọ̀ ọlọ́run àbùkáǹtà ká ṣe isti'aza láàrin bali bali isti'aza isti'aza ò jẹ́ nǹkan kan tayọ mọ̀kọ́dínàtù ìtìsíwájú ìfáàrani wàtẹ̀ǹdínà lè sáàmì adẹ̀ ń pe àkéèsí ẹni tó fẹ́ jẹ́ ọ̀ أن الذي يأتي بعدها تنتظر لو استعادة إلى التلاوة أفريقا ورولون والفايدة سمع السامع للاستعادة أن تنتظر تبقى الاستعادة استعد yóò ti prepare listening ẹ̀ kalamillah láti gbọ́rọ̀ mọ́ fúnmẹ́ ṣóyà àdáyàlì kalilẹ̀ kọ́ọ̀rì torí ẹ̀ ló fi jẹ́ pé ilé ìgbẹ́ka Qur'an wọn fi kò máa ṣe é wà ń ká na wà àdáwò kódà kójú ẹnìkan lónìí àgbẹ̀kárò nínú àdìhíkà ni wàtọ́ yẹrì yẹn pẹ̀lú àwọn tá a ti síwájú nínú àwọn ọgbọ́n tí bẹ́ńlẹ̀ àtàwọn àǹfààní tí bẹ́ńlẹ̀ ó ní fa áàrì èyí tá a sọ yìí báàbù fàwa ìdìlì ìsìnàdà díẹ̀ ni ó tún jùlọ àwọn ọ̀lọ́ tààdà tó olóòsọ pé làá yóò ṣọ̀rọ̀ ó ní wọn kò sí nínú tó bá òfin mu al-isti'aza bayna yaday kalami ghayri nígbà tá a bá fẹ́ sọ ọ̀rọ̀ mi ó tún wá sí pé èyí tó dé lọ́dọ̀ àwọn sálàfin sọ́ọ̀lẹ̀ onígbé tó bá fẹ́ sọ ọ̀rọ̀ míì tí kì í bá ti sa al-Qur'an al-Karim wọn kì í ṣe isti'aza lórí lọ́pọ̀lọpọ̀ dá ẹ̀ kì í ràn wọ́n fà tẹ́gbẹ́ tá a bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn kì í bẹ̀rẹ̀ pẹ̀lú a'udhu billahi minash shaitanir rajim bó ṣe pàtàkì tó yìn wọ́n á tètè lọ sí ní táwọn àmì nínú àìmọ̀ kan ilé wa kí a máa ka alukur'an kiri nígbà tó ka alukur'an kó wá fẹ́ máa yà alukur'an wa ó ń sọ̀rọ̀ lọ ó wá ní báàdà lè ṣe àádọ́tì wal basmala àádà gọ́là fún wàjà yóò wà máa yà wá ọlọ́kan sọ fún alukur'an báàdà lè ṣe àádọ́tì wal basmala àwọn bí dàná máa ṣe báàdà lè ṣe àádọ́tì wal basmala yóò wà yóò wà pààyà eléyìí nínú àìmọ̀ kan nínú àdàdà lẹ́nu ẹ̀sìn nínú àdádálẹ̀ nínú ẹ̀sìn níbẹ̀ kí ni tó fi jẹ́ àdádálẹ̀ ìdó fi jẹ́ àdádálẹ̀ pé gbónú báyàdàlì sí àádàtú wàlbásmàlà ó dàbí pé kẹ́nìkan sọ pé ẹni yẹn ó fẹ́ kẹ́wọn ó wá ní báyàdà àtàsáwókè wàlúwòdó àtàsáwókè wàlúwòdó ó sì lọ sórí fún kẹ́wọn ó ní àtàsáwókè nínú pákó wàlúwòdó àtàlùwàlá ó sì fi ilé fún ti ṣe àlùwàlá òun ti wọn pákó náà ó bá ń kẹ́wọn mọ́ inú fi jẹ́ pé ẹgbẹ́ gómìnà ní kàbí bàdà ìsìáda pé bàdà ìsìáda nínú kíni bàṣánálà nínú kíni làbúdà mínà lè ti yára nìyà fẹ́ni tó bá tẹ̀ fẹ́ mọ́ wa mo wá ṣe ìgbìyànjú títí ní wọn bá bí ìmọ̀ ṣe na àti bí àkókò ṣe gbà nímọ̀ ìṣesí kan tó kọ́mọ̀ dáadáa nípa pé táwọn èèyàn bá ń sọ̀rọ̀ lọ tó bá fẹ́ mọ́ ẹ̀yà kùránì wa wọn ò ṣe ìsìn àádá kan tó mú nǹkan ya ló gbìyànjú níwọ̀n bá lásìkò ṣe máa fún àti prepare àwọn tẹ́lẹ̀ sọ pé kí n ti ẹ̀wù kí ni a lè rí nínú fatuwa ti kankan náà àwọn onímọ̀ àti ẹ̀ṣẹ́ nípa nǹkan yìí pé ká ti ẹ̀wù ṣùgbọ́n mi ti láǹfààní láti ṣe nǹkan yẹn ṣùgbọ́n tí mo kàn lè nítọ́ka sí ni pé tí wọ́n bá wo tẹ̀sí ó di àwọn dùn án Sheikh Bakr bin Abdullahi Abu Zaid rahimahullah ta'ala wọ́n padà ṣe àlàyé ṣùgbọ́n àlàyé tó ń ṣe náà ń jọ kí nínú kọ́ yìí mò ń sọ ẹ́ àlàyé tó ń sọ òun náà ni pé kódà téèyàn bá ń sọ̀rọ̀ náà ntí kìíní ìgbàdàn túmọ̀ sí nìyẹn kan ṣùgbọ́n fún topic pé téèyàn bá ń sọ̀rọ̀ lọ ìsìtìhádà kì í ṣe tí wọ́n fẹ́ kí a ṣe àfìgbà táwa fẹ́ máa yàtọ̀ àná. lákìn téèyàn bá wo àkọọ́lẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ahadith anabi muhammad sallallahu alayhi wa sallam àtọ̀pọ̀lọpọ̀ àwọn sálàfin sọ́ọ̀lì tí wọ́n máa ń ṣe ìsìtẹ̀lì tí wọ́n máa ń mú ẹ̀kọ́ hàn wá nígbà tí wọ́n máa ń sọ̀rọ̀ lọ kì í sábà sí ọ̀rọ̀ ìsẹ̀ àdàbẹ̀. ṣùgbọ́n ẹ̀rọ ìgbìmọ̀ sọ pé very into implication ọ̀rọ̀ wọn yẹn kì í sí kí wọ́n fún ní topic àbí wọ́n mọ̀ sí tọ̀rọ̀ yẹn but wọ́n kàn sọ òwe náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìgbìmọ̀ kọ́ yìí ló wà torí pé ńgbà tí ẹni tí iná sọ pé wàlẹ̀ àdá làǹtọ́ṣọ́ lè sìn àdá bẹ́ẹ̀ ni yẹ́dẹ̀ ìkàlámì gẹ̀rẹ̀ nígbà tá a bá fẹ́ mú ọ̀rọ̀ ẹlòmíì wá àìgbọ̀rọ̀ ṣe sìn àdá bẹ́ẹ̀ ni sìn àdá tù ìsìn àdá tá a bá ṣe nígbà tá à ń sọ̀rọ̀ mọ̀kọ́ dínà tún introduction yẹn wọ́n tẹ̀ ń lé a sì ń pe àwọn èèyàn lákèsè lè sáàmì ohun tó fẹ́ gbọ́ ánìlẹ́rì yá àti ìbáàdà òwò tìláwà nígbà bẹ́ẹ̀ mo wá ní sìn yẹn ó ti yàtọ̀ tìláwà làbẹ́ ṣe báyìí. ṣẹ̀bí èèyàn lè padà yọ nínú ohun ọ̀rọ̀ yóò imply pé wọ́n ń sọ pé ó possible bẹ́ẹ̀. tó bẹ́ẹ̀ wọ́n pé fífi ìdáyà ti àlìkẹ́rà nígbà tó bá fẹ́ bẹ̀rẹ̀ Qur'an wọ́n ní àtìláwà fìlàwà náà sì ni pé bàbá ti fẹ́ mẹ́ńṣe tọ́lọ̀bà sọ́nà àkọ́ àmì kẹ́tọ́ tí a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní àti ọmọ mọ̀rọ̀ mọ́tàlá adébọ̀mù náà yọ̀rọ̀ fún ọlọ́wọ́ tààlà bí sallallahu alaihi wasallam gbogbo àhàdìsì tó mú wa inú Riyadu Salihin ní sallallahu alaihi wasallam wà ń bẹ rọ́bì ọ̀la á ní gbogbo sàbí kọ̀ọ̀kan yóò mú wa kò sì sí tó bá fẹ́ nísìn ìmáàmù Bukhari ní báàbù wọn pé àsọ̀láàtù nínú ìmán àwọn ìmán náà ìrìn bẹ́ẹ̀ ni ọ̀ ìmán ni àwọn ó wá ní ọ̀rọ̀ ọlọ́run bá tó sọ wípé ó wá máa yà kúránù òfin isti'ada sí ó mú wá al-imanu yazidu wa yanqus ó máa yà kúránù wa liyastayqina alladhina utul kitaba wa yazdada alladhina amanu imana gbogbo àwọn àyàtò tó mú ẹ̀kọ́ fi sí àádá sí bẹ́ẹ̀ ni tàbá padà sọ́dọ̀ anábà muhammad sallallahu alayhi wa sallam anábà muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní anábì àwọn anábì sọmọ àdéhìí ti anábì sọmọ àdéhìí sọhẹ́ẹ̀bù àrùmí gẹ́gẹ́ sọ àánú sọhẹ́ẹ̀bù mọ́ muslim hadith yìí ló parí bọ́gíyàtò kulli muslim sẹ́rà gbogbo yẹn hadith yìí ló parí anábì idha dakhala ahlul jannati al-janna àwọn ọmọ àlìjẹ́nnà tí wọ́n bá wọ àlìjẹ́nnà táwọn ọmọ náà wọ náà ọlọ́ọ̀bà àlìkẹ́ ọlọ́sọ wípé yà á àlìjẹ́nnà turiduna shay'an azidukum ẹ̀yin ọmọ àlìjẹ́nnà ṣe é fẹ́ àlékún lẹ́yìn ìgbà tẹ́ ti wà àlìjẹ́nnà tán kí n fún yín lálékún nǹkan wọn náà ọmọ àlìjẹ́nnà mọ̀ sọ pé ah alam tubayyin lana wujuhana wọ̀túnújìnà nìyẹnìyàn wọ̀túnújìnà jẹ̀nà ìwé ọlọ́run lẹ́yìn ìgbà tí o ti jẹ́ ká rẹwà dáadáa báyìí tó ti làwọn bíi ìyànà tó ti fẹ́ sínú àlùjánnà tá a ti ń gbádùn kí ló tó fẹ́ ọlọ́gbọ́n wa sọ pé ànábi nípa yóò ṣàfùlẹ̀ hijab gàgá tí ó bu àwa àtọ́lọ́hún tá a fi lè rí pẹ̀lú omi àtẹ̀jẹ́ ara wa láyé tá a fi lè rí bá a ṣe wáyé Musa alayhi salam tó dáná di ọlọ́hún nígbà tó sọ fún ọgbẹ́ ọlọ́run ọlọ́ba ni lan tarani ọlọ́ba ni ò lè rí mi walakin unzur ila al-jabal ṣùgbọ́n mo wò kí fa in istaqarra makanahu lọ́sọ̀rọ̀ tẹ̀rọ ni tó bá pé òkè yẹn bá sì dúró tí ò ní tókè yẹn ò bá ní orí ni ìmọ́lẹ̀ lásán ìtànsán ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bá anábì sọ pé hijab wò náà arábìnrin tó jẹ́ gàgá láàrin àwọn atọ́lọ́ta àfilérí ìmọ́lẹ̀ tó lágbára mu ni lọ́wọ́ kó ṣe tí ìmọ́lẹ̀ yẹn tí wọ́n bá sí gàgá yẹn la ahraqat subuhatu wajihi subhanahu wa ta'ala lẹ́ńtàhà ilé ìbásọ̀rọ̀ gbogbo tí ojú ọlọ́run ka ó ní kíkọ mọ̀jọ̀mọ̀jọ̀mọ́ lẹ́yìn ó sì jó tí ó jọmọ gbogbo ìwà lójú ọlọ́run ka ìsìbáàtù lòwájì káṣí ìsìbáàtù wájú ìfọlọ́run ba ọ̀dọ̀ máa yàn yìí ṣe rí ọ̀rọ̀ àkídà ṣe pàtàkì o ìkànnì àwọn ẹ̀yà tó ń sọ̀gbọ́n ò parọ́ wọ́n ní àwọn ní jámíà jámíà ẹ̀sìn àwọn abẹ́rẹ́ lọ́wọ́ kẹ́ nínú àwọn dókítà ti ń kọ́ àwọn pé ẹ̀rọ dókítà ọlọ́ba ni ọlọ́ba ni wàyẹ̀ bọ̀kọ̀ wájú rabbika dil jalali wal ikram كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام ọlọ́run àdìgbò nǹkan pátá ni ó tàn ní tí wàá sẹ́kù náà níwájú ọ̀gbẹ́ka ojú ọlọ́run ọba nígbà tó níwájú oníṣẹ́ iwájú yẹn nínú èdè náà ni fèsì náà ní jẹ́wájú fèsì ní jẹ́wájú tó bẹ́ẹ̀ títí wájú nínú èdè náà ni mà yas mà tásùlù bí àlùmọ́wájà torí pé a bá kọ sí yàn báyìí ibi tí ó mọ̀ rí iná ìwájú dókítà bá ń rálẹ̀ ẹni pé ah, wájú ọ̀rọ̀ kíkà wájú ọ̀rọ̀ kan ah, ah. àwọn dókítà ẹ̀ẹ́dẹ̀ mẹ́wàá ń so eléyìí nìkan wọn kò sọ àwọn ẹni yẹn ó lè má mọ̀ lásìkò yẹn bóyá pé ìgbà tó bá wádìí ló padà máa kí sí pé báyà fi tàbùkù dókítà ṣùgbọ́n ìsìbáàtù wádìí ń bẹ̀ fún wọn kò nídìí kó lọ́la ṣe yàn ìsìbáàtù àmì ìrora kàmájáàt sáfì ilẹ̀ bá nàbẹ̀ sọ ilẹ̀ bó sọ̀rọ̀ àlùkò àwọn ìkẹyìn wọ́n tún ló tú mi tó padà ṣe torí bí yàrá tún yẹ sí ìkìláàsì tí yàrá tún pé wájú ọlọ́run bá ní ìkìláàsì níbẹ̀ pé ètò gbogbo nǹkan لو كشفت لأحرقت سبحات وجهه من باع إليه بصره tí wọ́n àgbẹ̀ tí wọ́n bá ká tí wọ́n bá ká ìjábọ̀ ìkíláàsù tí kò ní lọ ìkíláàsù tí ó kọ́nà ní ọjà yìí ní ìyàlọ́ dé nǹkan ara ẹni àárín ọlọ́ba ìjáàbù tí ò wá jẹ́ káwọ́ lọ́yìn wọn wá sí i ànábi fama orúkọ ìṣe àn kò wá sí kankan táwọn àjẹmọ ti rí nínú òkè àhábà ilé yìí nínú ànágbàrá yìí níwájú subhana tí ó tí ó yẹra nínú tó bí wọn ṣe máa rí ọlọ́run láti àná ọlọ́run dákú máa ṣàṣọ ọlọ́run àjẹmọ ọlọ́run ṣọwọ́ ọlọ́run àjẹmọ ṣọwọ́ ọlọ́run àjẹmọ arábìnrin tó bá bẹ lọ́hùn pé ọlọ́run kó mímu àlìjánná lẹ́ẹ̀mẹ́ta àlìjánná sọ pé allahumma adkhilhu aljanna ọlọ́run sàmúlò àjẹmọ́ ẹni tó bá wà ìṣọ́ ọlọ́run kó o níbi iná lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run bá yọ̀ǹda fún iná ó sọ̀rọ̀ wípé ọlọ́run bá làǹdì yànnà èmi náà nídìí rẹ̀ ọlọ́run máa àjẹmọ́ àmìnàmá ọlọ́run àjẹmọ́ àmìnàmá ọlọ́run àjẹmọ́ àmìnàmá ọlọ́run àdìkẹ́lẹ̀ àjẹmọ́ ọlọ́run àdìkẹ́lẹ̀ àjẹmọ́ ọlọ́run àdìkẹ́lẹ̀ àjẹmọ́ anabi ni kò sí ìdíkà tó yà á dáhùn àlùjánnà lọ́rùn tó kà máa rí ọlọ́run anabi wa ni wákọ̀ọ́ ìṣe tún وقرأوا إن شئتم تضعوا يصيب الكعية والمتصبيب للذين أحسنوا الحسنى وزيادة للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق هم قدر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون الله سبحانه وتعالى للذين أحسنوا الحسنى àwọn tí wọ́n ṣe dáadáa láyé wọ́n rí dáadáa lálùkì àmọ́ àwọn afáàní àlẹ́hùsílẹ̀ nígbẹ̀yìn òun náà ní dòkóòlù ìjànà ẹni tó bá ṣe dáadáa láyé ìwọ̀n àlùjànà ọlọ́ba wà ziyada nígbà tó bá wà àlùjànà tán àtún sàlékún fún wa àwọn afáàní kí làlékún yẹn àlékún yẹn náà ni ànáwẹ̀rú ìnáwájú ìlà. ilé ìwé àti ọlọ́run ti ṣe dáadáa sí wa ìlẹ̀dí ní ansan alijaza ìlẹ̀ ẹ̀sán ìlànà ẹ̀sán. àti ṣe pẹ̀lú láyé kọ́nà kó má ṣe àṣewá bẹ́ẹ̀ tó bá ṣe dáadáa sọ́wọ́n àlìjẹ́nà kó kà wọ́n mọ́ kó kà wọ́n mọ́ wọn tó bá tó ń ṣe dáadáa sọ́wọ́n àlìjẹ́nà yẹn dáadáa yẹn ó ti ṣe dáadáa sọ́wọ́n pẹ̀lú àlìjẹ́nà wọn wà ziyada òun tún wá ṣe àlékún. لله صنع القرآن الكريم لا لهم ما يشاءون فيها لهم ما يشاءون فيها ولدينا مزيد القرآن والله الله سبحانه وتعالى ولا لهم ما يشاءون فيها أو الجنة بالبنتان بان في الجنة مو في التمالون ولهم بالبنتان بان في ما يشاءون الجنة تي أجب آية صحيحة ولكم ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون gbogbo tẹ̀mí yín bá fẹ́ ní ìgbàdùn ní ìkẹ́ lẹ́nu àríwájánà ní tẹ̀mí fẹ́ wọ́lá kùn fi hàn má tàtà ọ̀run ní tẹ̀ tó ń kílèmù náà tẹ̀tùn tẹ̀kílẹ̀. mọ́tàlá ìyẹn wá kúlọ̀ kan náà ni ah ọ̀gẹ̀dẹ̀ nínú wọ́lá kùn fi hàn má tàtà ọ̀run kò síbi kan tó ti ṣẹlẹ̀ náà jẹ́nu náà ọlọ́run lẹ̀ ó mẹ́rẹ̀ ṣe àwọn ọmọ ìfìyà gbogbo tó bá ń fẹ́ nínú àlùjáná gbogbo ẹ̀ pátá àwọn àlùjáná ni ọlọ́run bá ní wàlàdẹ́yìnà mazid wàlàdẹ́yìnà mazid ọlọ́run bá ní àlékún kan tó wọ́n ń bẹ̀ tá a ti tọ́jú fún wọn látọ̀dọ̀ wọn kí làlékún yẹn rírí ojú ọlọ́run rírí ọlọ́run ẹni tí ìbámu rí súnmọ́ tó Qur'an yóò mọ̀ sọ nǹkan níbi kí àwọn ajá àfa tafsir ọlọ́ọ̀bá ní gbogbo gbẹ́rẹ́ náà àlùjánnà láti máa fẹ́ tọ́ra àlékún dáadáa kí kò sọ nǹkan kẹ́rì sí kí lè àlékún dáadáa àlékún dáadáa náà àlékún dáadáa náà ní pé àwọn ọlọ́ọ̀lẹ́ fún àwọn àlùjánnà nínú àlékún dáadáa nínú àwọn ẹ̀yìn pé kí n bí wàhálà rẹ̀ wọ́n là dé ilé. نزيد كيف نزيد الجنة هذه الاحتجاجات الله سبحانه وتعالى أن يجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه أقول ما تسمعون أستغفر الله ولكم بهذا إن شاء الله آه، أتي بآخر الاستعاذة هذا والسلام عليكم ورحمة الله وبركاته